ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السادسة عشرة وفي الآيات التي بعدها من سورة مريم أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم أق بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا الله بلدا إن آيين يبت سوا إن سورة مريم سورة مريم ولا لدى صني مريم nítorí pé ọlọ́run sọ fún wa nínú rẹ̀ nípa Maryam ọmọ Imran. Maryam ọmọ Imran yìí ó náà nìyá. النبي عيسى عليه السلام. nítorí pé àwọn àyà tó wà nù sóra yìí púpọ̀ nínú wa wọ́n dá lórí ìtàn Maryam náà lọ́lọ́ ń sọ sóra yìí ní suratu Maryam Maryam aleyhi salam ó jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin tó pé púpọ̀ nínú àwọn ọkùnrin ló pé ṣùgbọ́n ẹ̀ta horo péré nínú àwọn obìnrin ló pé nínú àwọn ẹ̀ta horo yìí náà láti rí Maryam ìyá Nabi Isa aleyhi masalam ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́n kó máa bá àwọn méjèèjì ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́n kó máa bá àwọn méjèèjì ọlọ́run ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nípa àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí Mọ́ríyàm ọlọ́run ẹlẹ́dàá wa fi ṣẹ̀dá látara rẹ̀ ọmọ rẹ̀ Ìsá alayhi àwọn sì ti mà ike ọlọ́run ẹlẹ́dàá wa fa'alun lima yurid ohun tó bá wù ọlọ́run ló máa ń ṣe nítorí pò ní alágbára yàtọ̀ sí àwọn ẹ̀dá tó dá àwọn ò lágbára a lè ṣe nǹkan kan àfi ń tó bá ọlọ́run láti fi wá ṣe kọ́lá yẹn lẹ́dàá ó fi wá ṣe dáadáa ọlọ́run ní. واذكر في الكتاب مريم صفوة إنو ترانا القرآن alukur'ani tá a نكوى مريم واذكر في الكتاب مريم إلى النبي محمد صلى الله عليه وآله وسلم. sọ fún wa nínú tírà náà nípa mọ̀ríyàmù nǹkan ni ó dá sọ fún wa nípa mọ̀ríyàmù ntòbáwò ṣùgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wa òun náà ní sọ fún wa nípa mọ́ríyàmù wọ́n sọ fánàbì sallallahu alayhi wa sallam ike ń tà sọ̀kalẹ̀ fún wa ní gẹ́lẹ́ bá a ti ṣe sọ̀kalẹ̀ yìí jẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ nípa Maryam aleyhi salam obìnrin dáadáa ni obìnrin rere ni láti ara rẹ̀ láti ṣe dá ẹrú dáadáa nínú àwọn ẹrú Ọlọ́run anabi Isa aleyhi salam. واذكر في الكتاب مريم obìnrin àti ọkùnrin dídá lọ́lọ́run dá wọn bó ti ṣe ṣe àwọn kan lẹ́ni ẹ̀sà láàrin àwọn ọkùnrin iná ló ṣe àwọn kan lẹ́ni ẹ̀sà láàrin àwọn obìnrin ìbá amájẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ bí èrò orí tiẹ̀ tó kúrú. ọlọ́run ti sọ nípa obìnrin kankan nínú Al-Qur'an àmọ́ nítorí pé àjùlọ àti ọlọ́run a máa ṣe fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ó sì àjùlọ ọlá yìí fọkùnrin ó tún ṣerú rẹ̀ náà fáwọn ẹni tó fẹ́ nínú àwọn obìnrin nínú wọn la ti rí tọ́jú àmì ńlá fún gbogbo onílàákàyè pé gbogbo ẹni tó bá wọ ọlọ́run láti gbéga nínú àwọn ẹ̀dá rẹ̀ ló máa ń gbéga ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ọlọ́run kò dá àpọ́nlé kò dá dúró lórí àwọn ọkùnrin nìkan ó ṣe kárí àwọn obìnrin náà ní àlọ́kàn rẹ̀ ń bàjẹ́ sí i nígbà tó lọ́n dán ọ lóbìnrin kí ló sí ọ sínú ń bí ọ báyìí kó obìnrin lọ́lọ́run ẹlẹ́dàá wá fún ọ bí ewé ní sọ́mà nínú ọkùnrin àti obìnrin ọmọ náà ní gbogbo wọn nǹkan kankan ní pé ẹni tó bá bí ma àbí bá tiẹ̀ ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run ṣáájú kó tó di kó bí ó yẹ ká mọ̀ pọ̀ ládùúgbò pọ́nmọ́tọ́ lọ́wọ́ bá fún wa. kọ́lá ẹlẹ́dàá kó ṣe lọ́mọ dáadáa kó ṣe lọ́mọ alálùbáríkà gẹ́gẹ́ bí Zakariya alayhi salam bó ti ṣe bẹ́ẹ̀ lọ هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ebi anabi zakariya aleyhi salam ti kú ọlọ́run ó ní wọ́n lọ fún mi látọ̀dọ̀ rẹ àwọn ọmọ àti àrọ́mọdọ́mọ tó dáa ǹgbà tí baba ńlá wa adam aleyhi salam tí ìyàwó rẹ̀ hawa ti ń kọ́kọ́ lóyún táwọn ọmọ yìí ń ṣe bẹ́ẹ̀ tí kú ẹ̀ ṣẹ̀tọ́n tó máa wá ń bá ìyá ńlá wa ìyàwó ànábì ádámù aleyhi sẹlẹm yóò máa dún kùkù lájà máa àti baba ńlá wa ádámù kọ́ ọmọ tẹ bí lóyún rẹ̀ ẹ ní abdulhari ẹrú ṣetán tẹ kùnà láti sọ lẹ́rú àṣetán òkú lẹ́bi wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́kìnní ẹ̀ẹ́kejì. E ńgbà tó dorí ẹ̀kẹta abẹ́ ẹ̀kẹrin ṣètọ́ni tún á bá wọn ó ní bẹ́ẹ̀ bá fi lè sọ ní Abdulharith gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ fún yín màá mú ọmọ yìí hùwò láti inú ìyá rẹ̀ ìhò tí ó wàá hù yóò jẹ́ ìhò ẹ̀kiri ẹranko tí máa ju àgbò tí máa gbé inú ọ̀dàn tí máa gbé inú gbó tí máa sábà gun orí àwọn òkè ńláńlá tí ìhó rírẹ ọ ayọ sarasara báyìí tí èsè gàlà tí máa dàbí àgbò eléyìí lẹ kiri ìhó rẹ yẹn ó máa mú jọjọ ìyàwó rẹ oyún inú rẹ ń mú huwo láti inú ìyàwó rẹ tí ìhó ẹ̀kiri bá sì ń hù jáde bọ̀ ọ̀dájú pé nǹkan kan lè dá dúró gbàtọ́ bá wù débi awọ ọkùn ìyàwó rẹ ìhó ọkàn ya awọ ọkùn ìyàwó rẹ nù yóò bá di pé ìhó ti yọ ta láì jẹ́ pọ́ ọmọ ti jáde ta àwòrán ọbanilẹ́rù ó fi sẹ̀rù bà bàbá ńlá àti ìyá ńlá wa ìfẹ́ àti bímọ wa mú àwọn wọn ni ah tọ́wọ́ akákan sọ ni Abdul Harithi kò sí nǹkan kan bẹ ọlọ́ni ìgbà tí ọlọ́run fún wọn ní salihan salihan ja'ala lahu shuraka'a fima atahuma gbàtọ́ ọlọ́run fún wọn lọ́mọ tó dáa ọmọ tó àwọn olùmọ̀ nípa tẹ̀síìlì ọmọbìnrin lọ́lọ́run fún wọn gbà wọ́n wá fi nǹkan kan sorogún fún Allah. lára ntọlọm fún wọn torí ẹ ọmọ wo ni ọ̀dà rẹ kò sọ́mọ tí ọ̀dà lọ lè fún yàn lọ́mọkùnrin bí ó lè fún yàn lọ́mọbìnrin bí gbogbo ìtọ́lọ̀ ń bá fún yàn kéèyàn dúpẹ́ fọlọ́ ẹ̀yin ti mọ̀ pé mọ̀ríyàmù yìí màmá rẹ̀ Imran ìyàwó Imran. láti ń pe Maryam ní bintu Imran ọmọ Imran ìgbà tí ìyá Maryam tó jẹ́ ìyàwó Imran tó lóyún rẹ̀ ó ní. رب إني نذرت لك ما في بطني محررا فتقبله مني إنك أنت السميع العليم لولوة èmi ò mọ jẹ́jẹ́ fún ọ nípa ntọ́wà nù mí pé ń ju ẹ̀ fún àti máa ṣètọ́jú mọ́ṣáláṣí ìwọ ọlọ́run ní Baitul Maqdis ọlọ́run dákun tẹ́wọ́ gbà lọ́dọ̀ mi ìwọ ló bó olùgbọ́ ìwọ ló bó olùmọ̀ èrò ìyá Ànábì Ìsá lásìkò ìgbà tí ń jẹ́jẹ́ pòun ó fi ọmọ yìí lẹ̀ fún ìtọ́jú mọ́ṣáláṣí ọlọ́run ní Baitul Maqdis òun náà ni pé ọmọ oríṣi kejì kọ́ ní bẹ́ẹ̀nù òun yàtọ̀ sọ́kùnrin nítorí pé iṣẹ́ tá a fẹ́ kọ́ máa ṣe ìtọ́jú mọ́ṣáláṣí ẹni tó yẹ jù náà lọkùnrin torí bá méjì kọ́ nítorí pé nǹkan kan máa ṣẹlẹ̀ sáwọn obìnrin tírú rẹ̀ kì ṣẹlẹ̀ sáwọn ọkùnrin ìgbà tí ń dáǹsì wíyì tó bá ṣẹlẹ̀ sáwọn obìnrin kò yẹ ká pé wọ́n tún wà nù mọ́ṣáláṣí mà kí ni nǹkan náà yẹ bó ti yé gbogbo wa òun náà ní nǹkan oṣù ọkùnrin akramakumullah àwọn kì í ṣe nǹkan oṣù rabbi inni nadartu laka ma fi batni muharrara fataqabbal minni ìwọ ọlọ́n ntí ń bẹ́ nù mí yìí mo yọ̀ǹda rẹ̀ gbogbo rẹ̀ pátá porongodo mo ju ẹ̀. fún ìtọ́jú mọ́ṣáláṣí ọlọ́ ìyẹn bẹ Baitul Maqdis eléyìí tèmi pẹ̀lú rẹ ti mà ẹ̀sọ́rọ́ subhanalladhi asra bi abdihi layla من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله سبحان الذي أسرى بعبده أقول ناني mu أني تموالوا anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tó mú rìnrìn àjò òru láti mọ́sálásí mẹ́kà lọ sí mọ́sálásí baitul maqdis wọ́n ń pè ní almasjid al-aqsa ìyẹn ni kí mọ́sálásí tó jìnnà jù sí mẹ́kà ó jìnnà jù sí mẹ́kà bẹ́ẹ̀ ni nígbà yẹn ó jìnnà jù sí mẹ́kà mọ́sálásí mélòó lọ́wọ́ àlàyé mọ́sálásí àkọ́kọ́ tó kọ́ wà láyé. قلنا ان مسلسي الكعبة قلنا قوقع مسجد إن أول بيت وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين مسلسي أقوقون وبيا النبي صلى الله عليه وآله وسلم نقع مسلسي أقوقون كيكبه أنا بني المسجد الحرام مسلسي مكة أبوه لا rẹ̀ وني ó بيت المقدس eléyìí tó wà ní Jerusalem wọ́n ní àsìkò mélòó ló wà láàrin méjèèjì wọ́n ní arba'una sana ogójì ọdún anabi Ibrahim aleyhi salam àti anabi Ismail aleyhi salam àwọn ni wọ́n kọ́ mọ́sálásí káàbà àwọn ni wọ́n kọ́ káàbà ní ìgbà tó ti pa àwọn màláíkà wọ́n ti fèlè rẹ̀ sọlẹ̀ fún wa orí èlé táwọn màláíkà ti fi sọlẹ̀ iná làwọn anabi ńlá méjì iná ni wọ́n ma kàába lé lórí lẹ́yìn ìgbà tí àwọn anábì tí wọ́n gbé ògiri kàába tí wọ́n gbé dìde dúró gẹ́gẹ́ bí ọlọ́run ẹlẹ́dàá ti ti pa wọ́n láṣẹ ogójì ọdún lẹ́yìn rẹ̀ iná ni Yaqub aleyhi salam lọ́nà kọ́mọ́síláṣí Baitul Maqdis wa mimma la shakka fi nínú nǹkan tá a méjì nípa rẹ̀ òun náà ni pé Masjidul Aqsa ní Baitul Maqdis mọ́sálásí kan ni tó pàtàkì fáwọn mùsùlùmí nínú ẹ̀sìn wa ẹ̀sìn islam ṣùgbọ́n yìí náà ti mà ike mọ́sálásí tó lọ́lá jù téèyàn bá ti sọ láti nínú rẹ̀ tí ládàá rẹ̀ ó ti pọ̀ tí ó kún kẹ́kẹ́ jù òun náà ni mọ́sálásí alkaaba torí sọ láti ẹyọ kan tábà ṣe nínú mọ́sálásí kaaba mọ́sálásí alḥaram á ní ládàá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ru sọ́láàtì yẹn mi ato alifi sọ́lá mi ato alifi sọ́lá one hundred thousand one hundred thousand tí yẹn bá ṣe mọ́ṣáláṣí kan ní mọ́ṣáláṣí al-masjid al-haram mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ń pawọ́lé torí sọ́láàtì ẹ̀yọ̀ kan tá a bá fi lè ṣe ní mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam agbalada ẹgbẹ̀rún sọláàtì irú rẹ̀ tá a bá ṣe ń bò ní. ẹgbẹ̀rún náà ni one thousand ah kéésì wàsá wàláhi kéésì wàsá torí àwa lọ sí Madina àwa gbẹnugan sínú hòtẹ́ẹ̀lì olóoru mu òórùn mú púpọ̀ tí yẹn bá ń rìn lọ́nà tí yẹn ló ń lọ sí mọ́ṣáláṣí ànábì ẹ máa lọ àwọn ọmọ àṣetì wa nù hòtẹ́ẹ̀lì ọ̀dájú pé nǹkan ṣe إن كان سيو صلاة في مسجدي هذا أفضل من ألف صلاة مما سواه إلا المسجد الحرام فإن الصلاة فيه بمئة ألف صلاة صلاة يقام fi masjidi hàdà nínú mọ́sálásí mi yìí torí ẹ̀ tó bá lọ sí mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam wọ́n á sojú kòkòrò láti rí i pé inú mọ́sálásí ló ti ṣe sọ̀lẹ́ kìí ṣe lóde mọ́sálásí sọ̀lẹ́ tó ń fi fi yẹn léde lárúbáwá kí ni wọ́n máa ń pè fi ọ̀gbọ̀rọ̀fìyà ń túmọ̀ sí pé nínú nínú kìí ṣe ọ̀dà àti wá ọdún mọ́sálásì ayé ti kún sálẹ̀ wọ́n á ní ẹ máa lọ òkè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ máa lọ òkè bí wọ́n ti máa ń ṣe nìyẹn tó bá ti kún yọlọ yọlọ ha tó yọlọ sọ́f mhm. ẹni tó bá ti sọ láti lókè ńkọ́ òkè nǹkan ara nǹkan náà nìyẹn sóyè wa òkè nǹkan ara nǹkan náà ni torí ẹ̀ tó bá ti sọ láti lókè ó dàbí ẹni tó ṣe ń sálẹ̀ wàlàkín wàá ṣàkíyèsí pé bolo ti ṣe nínú mọ́ṣáláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n lọ́jọ́ yẹn salatun fi masjidi hadha salatun fi masjidi hadha al-isharatu fi al-lughati al-arabiyyati ẹ̀ bá ń kọ́mpilítì ẹ̀. الإشارة في اللغة العربية تكون إلى الموجود الإشارة إلى الموجود ntí bá ti ń bẹ ni wọ́n máa tọ́ka sí ntí ò tí sí wọn ò lè tọ́ka sí sọ̀lẹ́tùn fi mẹ́sìdì háàdá sọ̀lẹ́tù ẹyọ kan nínú mọ́sálásí mi yìí ó túmọ̀ sí pé ní ìsinyìí ṣé bí mọ́ṣáláṣí ànábì ti ṣe jẹ́ lónìí lórí níjọ́ rárá o torí pé mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam níjọ́ ó kéré jọjọ́ ṣé ní tí mọ́ṣáláṣí ànábì padà wá dà lónìí tí wọ́n bá máa yọ nǹkan nù nǹkan tí a bá fẹ́ yọ iye irú mọ́ṣáláṣí ànábì tí ń bẹ́ẹ̀ ń bi tí mọ́ṣáláṣí ànábì tóbi tó lónìí ah! ń lè ṣírò rẹ̀ torí màá má sí dáadáa hmm. yóò fẹ́ tó káì yọpọ̀ ẹja pé yọpọ̀ torí pé tó bá lọ sí iwájú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi ó rí john sams ó ti máa rìn bọ̀ ó ti máa rìn bọ̀ ó ní rami tó bá ti kọjá bí òpó mẹ́ta mẹ́rin wọ́n sí lókè hajj sallallahu alayhi wa sallam ọwọ àrí ní parí lọ́nà hajj masjidi rasulillahi sallallahu alayhi wa sallam ẹnu àlá mọ́sálásí ànábì ìyẹn láyé ànábì ó rí bó ti mà wá wò lónìí à ó ti kọjá rú rẹ̀ bóyá lẹ́ẹ̀mẹ́ ẹja lẹ́ẹ̀mẹ́ púpọ̀ ok níìsì tó bá jẹ́ pé èmi fẹ́ ṣe sọ̀lá anábì sọ pé sọ̀lá tún fi mẹ́sìdì hàdà àwọn ètò kun lónìí wọn ò sí mbẹ̀ ngbà ibi tí àyè sì ti lè gbọ̀pọ̀lọpọ̀ wa láti ṣe sọ̀lá ti lónìí èyí tí ìsara rẹ̀ ń gbà mí nítorí pé èèyàn ti pọ̀ ibi tí wọ́n ti ń ṣe yánra túṣú tí ò ti mà bí gbá ni kó o mú àbá bọ́ o tètè dé mọ́sálásí àbá <laughs> ẹ̀yìn lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ńláwọn apẹ́dé ni wọ́n máa dúró sí wọ́n kàn tì ọ́ sẹ́yìn lọ́nà ibi tá a pè ní ibi tí mọ́sálásí ànábì máa lọ́jọ́ yẹn ìwọ wo ò lè débẹ̀ sọ àwọn olùmọ̀ sọ fún wa pé lẹ́sẹ̀k al-isharatu yusharu biha ila al-mawjud illa anna. مسجد النبي صلى الله عليه وآله وسلم يمتد إلى حيث مد mọ́sálásí ànábì ọ̀fẹ́ dé gbogbo bíi tá a bá fẹ́ dé inṣàlá tó ti pàtí sì kan wà tó sọrú ntọ́jọ́ bẹ́ẹ̀ àmọ́ ọlẹ̀ ànídìí láti lò pàànàbí sọ pé mọ́sálásí mi náà ní kọ́ bá tiẹ̀ fẹ́ títí dé Sànàá Sànàá ní Yemen tó. So, mọ́sálásí anabi sallallahu alaihi wasallam ó pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ náà ni mọ́sálásí Baitul Maqdis ó náà pàtàkì bó tilẹ̀ jẹ́ pọ́pọ́ wọlé mọ́sálásí anabi ni sallallahu alaihi wasallam tẹ́bá ti sọ láti kàn bẹ́ẹ̀ náà ó náà ní ládàá tó pọ̀ ẹgbàá wa kàn yí pé ládàá ọgọ́rùn-ún méjì ó lé àádọ́ta sọ̀láàtì two hundred and fifty torí ẹ̀ à ń bẹ́ lọ́n ọlọ́run ọba fún aláǹfààní láti lè lọ sí Baitul Maqdis káwọn náà láǹfààní àti ṣe sọ̀láàtì ńbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn Yahudi àwọn ajílùgbà mọ́ ń lò lọ́wọ́ wọ́n ti lọ gbà mọ́ àwọn Falastin lọ́wọ́ à ń bẹ́ lọ́n kọ́ lọ́n da padà fún àwọn mùsùlùmí ní Falastin ní ìrọ̀rùn kọ́ lọ́n ẹlẹ́dàá kọ́mọ́jọ pẹ́ kọ́mọ́jọ jìnnà ọlọ́run ó má nàbì sallallahu alaihi wasallam rìnrìn àjò òru lọ sí Baitul Maqdis wọ́n ní Baitul Maqdis yẹn ó pàtàkì lọ́dọ̀ àwọn mùsùlùmí gan-an torí pé ẹtì màkpé sọ láti ẹyọ kẹta bá ti ń bẹ náà òun náà ní ládàá ńlá bákan náà nàbí sallallahu alaihi wa sallam ó ní la tushaddu rihalu illa ila thalathati masajid a kì í di gaari ẹsìn pa fẹ́ rìnrìn àjò lọ sẹ̀sìn níbì kan àyàfi lọ sí ọ̀kan nínú àwọn mọ́sálásí mẹ́ta ó wá dárúkọ àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dárúkọ mọ́sálásí Makkah mọ́sálásí Al-Madina ni mọ́sálásí Baitul Maqdis mo rò pé ẹ màtún màá dé sí yẹn bá a ti ṣe wàá nu Ramadan náà ní ìtù ẹ̀yin mọ̀ pọ́kàn nínú ìjọsìn eléyìí tá a máa ṣe lóṣù Ramadan pàápàá jùlọ ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan òun náà ní kíni al-i'tikaf al-i'tikaf òun náà ní ká kóra ró sínú mọ́ṣáláṣí máa ṣẹ̀sìn nínú rẹ̀ kájá ni tó jára wa kó lọ́wọ́ gbogbo ntàntí ń ṣe tẹ́lẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀mí wa káti ẹ̀fàsìkò yìí lẹ̀ wọ́n àti máa jọ́sìn fọlọ́ àti máa ṣèrántí ọlọ́ salatun wa tilawatul qur'ani wa dhikrun wa tasbihun wa salatun ala nabiyyi muhammadin sallallahu alayhi wa alihi wa sallam kálí máa ṣe gbogbo irú àwọn nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ ẹnìkan wá gbéra láti Port Harcourt ó ló ń bọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ nítorí pé òun fẹ́ wá ṣe i'tikaf ní mọ́ṣáláṣí al-Madina á sọ pé má dàn wò kí ló dé nítorí pé kò sí bóòtù ṣe ti Port Harcourt tó fi wá sí Ògbómọ̀ṣọ́ mbí àfikọ́ jẹ́ pé rìn àjò lórin eléyìí sì takò ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tó ní la tushaddu rihalu illa ila thalathati masajid ẹnìkan ó ní àti Òṣogbo ló ń ti fẹ́ wá láti wá ṣe ẹ̀ẹ́tìkáf ní mọ́sálásí alimadina alimadawo torí pé Òṣogbo tí Ògbómọ̀ṣọ́ ìrìn àjò lórí kó tó di kó dógbómọ̀ṣọ́ ń bì wá mọ́sálásí yòówù kó sá ti jẹ́ mọ́sálásí àwọn mùsùlùmí pàápàá jùlọ níbi tó wá pé súnà ni wọ́n ń ṣe ń bẹ̀ kó ṣe ẹ̀ẹ́tìkáf rẹ̀ ń bẹ̀ abẹ́lọ́ nǹkan lọ́wọ́ bọ́ gbà. amẹ́nìkan ó ń gbé àdúgbò kan wọ́n ń pè ọwọ́ afẹ́ lọ láti lọ ṣe ẹ̀ẹ́tìkáf ní mọ́sálásí kan tó ń bẹ lókè odò nínú ìlú kan náà sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ nítorí pàtì lọ láti sàlẹ̀ odò sókè odò kò bùkátà rìn àjò olùkọ́ yé wa tọ́ mọ́sálásí Baitul Maqdis ó pàtàkì púpọ̀ torí tọ́ ọ bá yí pé ọjẹ́jẹ́ fọlọ̀ wípé ọ fẹ́ lọ ṣẹ̀sìn bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ lọ yàtọ̀ sí kọ jẹ́jẹ́ fọlọ̀ ikú ọ̀fẹ́ wá fẹ̀sì ní mọ́sálásí Al-Madina lógún mọ̀sánbì gbèsè dandan ní kọ́ wa lọ mọ́sálásí mi báàsì wọ báàsì. bákan náà sẹ́yìn mọ̀ fáwọn mùsùlùmí nígbà tẹ́sí Islam kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo sọláàtì tí wọ́n ń ṣe wọ́n máa kọjú sí Baitul Maqdis Baitul Maqdis ni wọ́n máa ń kọjú sí Baitul Maqdis tá ń kọjú sí yìí wọ́n kọjú síbẹ̀ sí sọláàtì oṣù mẹ́rìndínlógún ni wọ́n fi kọjú sí Baitul Maqdis ṣe sọ́láàt gbogbo eléyìí ń tọ́ka sí bí Baitul Maqdis bó ti ṣe pàtàkì tó Baitul Maqdis ṣe sì tún rí yẹn ìlú àwọn ànábì ọlọ́ọ̀ni ìlú àwọn ànábì ọlọ́ọ̀ni kò sí ànábì kan nínú àwọn ànábì ọlọ́ọ̀ni àfi kọjá pọ̀ gba Baitul Maqdis ọgbà bẹ̀ kọjá torí ẹ̀ Baitul Maqdis iná ni ìyá Maryam aleyhi salam lọ́jẹ̀jẹ̀ láti fi màrúnyàmù sílẹ̀ fún pátá porongodo kọ́ máa tọ́jú ẹ̀ èrò tiẹ̀ wá ni pé ọmọ yìí tá a bá fi ọkùnrin ní ọ̀jẹ̀ sẹ́yìn mọ́ pọ́ mi èèyàn ń gbèrò ni ọmọ èèyàn ọmọ nǹkan kan àfi ń tọ́lọ̀ ń bá fún ma nítorí pé wallahu ya'lamu wa antum la ta'lamun tálẹ́ni dọ́mà kí ni ti ń bẹ́ ní obìnrin tí obìnrin ó bí lọ́mọ kò sẹ́ni dọ́mà àyàfi Allahu rabbul alamin nítorí pé ńgbà tó lọ́wọ́ bá ròyìn ara rẹ̀ tó sì sọ nípa àwọn mafatihul ghaib àwọn kọ́kọ́rọ́ àwọn nǹkan tó pamọ́ nínú rẹ̀ ọlọ́ni wa ya'lamu ma fil arham ọlọ́ba tó máa ń tẹ́ ń bẹ́ nú àwọn àpò bí kò sẹ́ni tó máa ń tọ́ wà nú àpò bí. ẹ̀yin gan-an nígbà tá a da scanning ẹ̀ ń lọ scanning fún oyún tó wà nú yín ẹ rí i pé wọ́n máa sọ pé tó bá mú nọ́mbà kan jáde àbí alifábẹ́ẹ̀tì kan jáde bóyá kìíní kan x bóyá y ọ̀kan lọ́kùnrin ọ̀kan lóbìn <laughs> gbogbo ẹ̀ náà ìrọ́lá sí i ẹ̀yin mọ̀ iye ìjà tí ń bẹ ní kóòtù ní ìsìn tí wọ́n ń fà tí náà rí rèkórì ọkọ̀ nọ́mbà kí nọ́mbà ọlọ́kùnrin ni. Ah, ó ní dókítà ẹjọ mọ n kẹkẹ sí mi lọ́kàn balẹ̀ o because ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń wọ́kùnrin òun ọ̀ ah, ọ̀ ah, lọ́tẹ̀ yọ ọkùnrin ni wọ́n bá bi lọ́ba tó lọ́ba sù hospital wọ́n parọ́ fún mi ok ọmọbìnrin kí ló dé tí ẹ gbé lọlé ẹ dá dúró lọ́sípítù sá ẹ fi ilẹ̀ lọ́sípítù torí kọ́kùnrin lẹ́yìn fẹ́ ńgbà ọba tó dọ́kùnrin kẹ́ ẹ máa gbé bọ̀ wálé irọ́ lásì ọlọ́nìkan lọ́ọ́ máa ti ń bẹ́ẹ̀ nú àpò yìí ẹ̀mẹ́ ẹni tó sọ pé obìnrin ló ń fẹ́ bí wọ́n sì bá ṣe scan wọ́n á rí inú scan wípé à obìnrin náà ni o congratulation afa lọ́ba dọ́kun lọ́ba dọ́kun lọ́mọ bá ń wò wọ́n pé à ẹ fẹ́mi ni àbí kí ló ń ṣe subhanallah torí ẹ ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá lọ́mọdé ń bẹ nínú àpò òbí ìyá mọ̀rìyàmù rò pọ́kùnrin lòun òbí ọwọ́ àfi bí obìnrin. wọ́n á tún sọ pé qalat rabbi inni wada'tuha untha ẹ wọ́n pé ní tí ọwọ́ èèyàn bá lọ mú tí ò lérò pé lòun ó mú ìwọ rò pé ọpaasi kọlọ mẹjà fẹẹlì ìgbà tó wá fìdí máa lóní kò so ìwọ sọ sọ pé ọlọ ẹ sì bá ń yí padà sí páàsì nísìngbà tí ìwọ ti bí obìnrin lọ́mà tó a sọ pé wọ́n lọ obìnrin mọ́mà bíi bíi kọ́lọ́ sọ pé ọ̀dà um, àtìgbà tó tu á bí obìnrin kó yí padà sọ pé sọ́lọ́ ọmọ tẹ́lẹ̀ wallahu a'lamu bima wada'at ọlọ́run ló mọ tó bí jù wọ́n gan tó bá kan rí lóbìnrin tẹ̀ sọ ọ̀dà mọ́ sọ ọmọ tóbìnrin gan jẹ sọ ọmọ ẹgbẹ́ tóbìnrin yẹn jẹ ẹ̀rí tí gbogbo wa ní ìsìnlọ́la àgbéga ńlá tọ́lọ̀ ń ṣe fún Mariam alayhi salam gbogbo èèyàn bí ma ní ìsìn wọn pè ní kíni Mariam bẹ́ẹ̀ ni obìnrin ńlá nìyẹn olórúkọ ńlá èèyàn ńlá lánàá lánàá àbí jẹta ọmọbìnrin kan wá sí alimadina bi ó ló fẹ́ di mùsùlùmí ẹnìkan sátọ̀ náà rẹ̀ wọ́n mú wa tó lábàá pé kẹlímọtò ẹṣahadẹtẹyìn apè fún ìgbà tó dáhùn tán èmi ti akẹ́yìn làmọ fẹ́ máa lọ́nà ẹ̀ẹ́dí lè ro kọ́tọ́ fẹ́ máa jẹ́ ọ̀dà ń gbọ́ ìwọ́n tí ó kọ́ ọ lọ fẹ́ máa jẹ́ ó ní mìíràn kí ni jẹ́ mìíràn mọ́ríyàm wíbẹ̀ ó ní mọ́ríyàm fà mọ́ríyàm kí ló dé tó fi ó ní mọ́ríyàm ó kọ̀ ẹ̀ ó dẹ̀ wù mí gan gbogbo wa gbogbo wa subhanallah Maryam ìyá rẹ̀ ọmọ rẹ̀ ń tọ́jẹ̀ ṣé báwa kàn fi mà ní kí lọ́ọ́ máa ń jẹ́ àmà báwo ni ó ṣe rí àwọn ọmọ báyìí ni ọlọ́run sọ pé wallahu a'lamu bima wada'at ọlọ́run lọ́ọ́ máa ń tó jù ṣébó bìn lásán ni wọ́n rí lọ́ọ́ ń ọlọ́run lọ́ọ́ máa ń ọlọ́run mọ̀ pé obìnrin yìí ìyá ànábì kan ni nínú àwọn ànábì tọ́lọ́run fẹ́ fi bí ó ti wáyé sàmì fún gbogbo àgbáńlá yìí ìwọ ọmọ náà ibi kúrúǹtù la wa àwọn ọmọ wallahu ya'lamu wa antum la ta'lamu ọlọ́run ló mọ̀ ẹ̀yin ọmọ ìyá ìyá ìyá ànábì Ìsá wa sọ yìí pé walaysa dhakaru kal-untha tilẹ̀ jẹ́ pé ọkùnrin ọ̀dà bíi obìnrin ó sá ń fi bó ti ṣe jẹ́ pọ́nrí nínú ẹ̀mí rẹ̀ ń fi hàn pé ah, ọkùnrin mo rò pé bì ọkùnrin ló yẹ kí n bì ẹ̀hẹ́n ọlọ́run wa tún ṣe wípé o sì sọ torí pọ́lọ́ ẹlẹ́dàá wa wọn kì í sì sọ kó fi yàn lẹ̀ o tó o bá sì sọ ọlọ́run bó tún ọ ṣe àwọn olùmọ̀ sọ pé wàlẹ́ ìṣẹ̀dẹ́kẹ̀rù kẹlẹ́ ń sá. huwa kama qalat ọkùnrin ò rí bí obìnrin bó ṣe wí náà lórí ìdínú tọ́lọ̀ ò fi tún ṣe yẹnni pọkùnrin yàtọ̀ sóbìnrin àyà yẹn ò túmọ̀ sí pọkùnrin dájú obìnrin lọ àmọ́kùnrin ọ̀dà bí obìnrin òdodo ni. ẹ sì rí i pé gbogbo fúlẹ́ńgé fúlẹ́ńgé furukọ́kọ́ furukọ́kọ́ àwọn what a man can do a woman can do better ẹ rí i pé gbogbo ẹ̀ náà irọ́ ni walaysa dhakaru kal unsa nísìn àwọn ọkùnrin tẹ́ rí yẹn kápẹ́tìtì lọ́lù ọkọ̀ ń bọ̀ lọ́tún ọkọ̀ ń bọ̀ lọ́sù wọ́n sì ń wa mọ́tò bọ̀ ẹ̀rí tọkùnrin ó dùn ó sinsin ní ọkọ̀ so yẹ kí wọn náà tún kí ẹnu bọbẹ ọfẹ kí mú bọbẹ má kí mú bọbẹ jọ wàá máa tẹ ọ títítítí ṣọ́ra o má gbà mí o ṣọ́ra o má pé mọ́tò bẹlẹgbẹ o àwọn ọkùnrin nìyẹn ẹ̀rí pé tí táǹsì kan bá ti sílẹ̀ yóò tún sún síwájú kan bá ti sí sílẹ̀ yóò tún sún síwájú títí tí ó fi rọ́nà lọ óbin oríta tí gbogbo nǹkan ti lọ́lù kí lóò rò pé ọ̀sẹ̀ yóò dùn madam ẹ sún síwájú náà ah, wo ẹnìkan ọmọ yọ ayé mi lẹ́nu bẹ́ẹ̀ bá sọ́ra ìpè ẹyọ kan tó kù lẹ́nu mi wọ́n sẹ̀ fún yín tọ ẹ wá rí obìnrin yẹn tó bá di pé àwọn èèyàn pọ̀ láti bí wọ́n bọ́ bí ọwọ́ stage tó tún yọ wájú rẹ̀ tó ń wò lo àwọn tó ti mú bọ̀ pé ah! ọkọ̀ lè páàkì mọ́tò bẹ́ẹ̀ kọ́ yọ kí kọ́ gbalé lọ ká lọ sọ fọ́kọ rẹ̀ pé mọ́tò ń bẹ lórí ta o. Eh, interchange tó wà láàrin ìṣàgámù sí ọ̀nà kìíní ó máa lọ gbé ọkọ̀ rẹ̀ mẹ́ láhàúlà wàlà kú wọ́tẹ́ ìlà ìlú. òkè ṣe káwọn obìnrin náà dá wọ́n dá o àmọ́ ẹ̀ láyà ẹ̀ láyà bí àwọn ọkùnrin àwọn wàhálà tọkùnrin lè ṣe àwọn oríṣi wàhálà kan wà tóbìnrin ò lè ṣe wàláhì tí wọn ò lè ṣe torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé àwọn ọkùnrin tẹ́ rí yẹn à ọkùnrin wọ́n níbi kólékólé là á bọ́ ọmọkùnrin níbi kólekóle là á bọ́ ọmọkùnrin bí kò máa sọ̀kò lulẹ̀ kọ́ àmọ́ ẹ̀rí pé àwọn nǹkan tó ṣòro tó le àwọn ọkùnrin lè ṣe ní rọrùn tí ò ní pariwo torí ẹ walaysa dhakaru kal unsa afárádà kan wà tọkùnrin nírú rẹ̀ táwọn obìnrin ò nírú rẹ̀ torí ẹ ló ṣe jẹ́ pé Mariamu ni wọ́n ní ẹ sọ fáwọn èèyàn nípa rẹ̀ àwọn ẹni rere tó ti lọ ṣáájú ó yẹ kí àwa tá a dé kẹ́yìn ká mà nípa wọn nítorí tá a bá tiẹ̀ jẹ́ pé a lè dàbí wọn ká lè bá a sí wọn jẹ ká lè wà àwòkọ́ṣe wọn fatashabbahu in lam takunu mithlahum inna tashabbuha birrijali falahu ẹ máa wà àwòkọ́ṣe wọn kọ́dà kó ṣe pẹ́ẹ́ lè rí bí wọn. torí ká wá si àwọn èèyàn tó pé oríire ń bẹ ń bẹ fẹ́ni tí ń bọ̀ lẹ́yìn ká mọ̀ nípa àwọn aṣíwájú wa rere yìí ẹ̀kọ́ ńlá ni irú Mariam aṣíwájú rere ni ìbẹ́yìí mọ̀ pé Mariam ó gbélé ayé kọ̀ lọ́kọ ó sì bímọ àmì ńlá lélẹ́yìí ó wá bí ọmọ kan yìí onála nàbí wa aleyhi anabi Isa. mariam ò tún lọ́kọ lẹ́yìn Ìsá mariam bi ma bímọ mímà ọ̀sẹ̀ mi gbogbo ayé rẹ̀ kọ́ lọ́kọ yóò lọ́kọ tó di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmà ẹgbà wa tó gúnrégé tọ́ka sí wípé ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam ni ọjẹ nínú alìjánná kí ni à ń bọ̀ ọlọ́kàn jẹ nígbà tó gbọ́ pé mariam yóò jẹ́ ìyàwó anabi. àwọn awitọ àwọn awọ arọfọ ẹnu onísẹlẹyìn lọrọ kàn wọn ò máa ń pẹ ẹsìn náà ṣebí bó ṣe rí sàrà ni wọn wá so ìdí inú tó fi jẹ́ pé ńgbà tó ti mọ̀ nípa ẹ̀sìn ó yẹ kẹ́ ẹ̀kọ́ ẹ̀sẹ̀nu déédéé síbí mọ̀sẹ̀ máa yanu àfi tẹ́yìn bá ń dùn ọ́ tó wà lọ́dọ̀ àwọn olùtọ́jú aláàárẹ̀ tí máa bá wọn tọ́jú eyín gbà náà kó tó máa yanu wọ́n kàn máa fẹnu wa rọ́ọ̀fù tó bá ti gbọ́ tó lùmọ̀ kan sọ̀rọ̀ nípa nǹkan kan nínú ẹ̀sìn ìbẹ̀ làwọn ó ti máa sọdẹ nínú omi tọ́dọ̀tì kí ni tó ń lè sọ lásọjá géètì ọgbọ́ pé wọ́n ní mariam ìyá anabi isa aleyhi salam ìyàwó anabi muhammad sallallahu alayhi wa sallam ni ó jẹ́ lálùjáná ìyàwó fìràwùnà ìyàwó ni ó fanabi muhammad sallallahu alayhi wa sallam inú wa ń bí ọ sáà bí lọ ń bájà ni tó fi fẹ́ jẹ́ pòǹjowú pé ìwọ tó yẹ kó tó ìwọ tó jẹ́ pé ìwọ lọ yẹ kó ń fún láwọn obìnrin ń fẹ́ ìwọ wo wọ́n jákujàku ń bí díà tó dá kankan mà ha eléyìí min fadlillah yu'tihi man yasha nínú àjùlọ ọlọ́ọ̀ni tí màá ṣe fẹ́ni tó bá fẹ́ ọ̀gá wa ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́ bó fa àwọn obìnrin yìí fún kí ni à ń bi ọnu kí ni ń bọ̀ ọlọ́kàn jẹ́ kí ló ṣe ọ́ áhàn ah, ẹsẹ̀ ah. ránṣọ tiẹ̀ ń bi ó gbé ya kó kó ndìbídé àkóódó ń súnà kíkó ọmọ bá kọ ọmọ rí rádaràda kó lè bá sórí ire tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù akaramakomola ìjọba ti sọ pé bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni ó rí ọba àbínú kò forí sọlẹ̀ kò forí sọkùtà ó sì rẹ̀ torí mariam nù aleyhi salam ọlọ́yẹ̀lẹ́dàá wa oni wọlùkọrọfẹl kìtàbí mọríyàm tún sọ fún wa nínú tírà nípa mọríyàm tírà náà ló wà wájú wa tírà tí ìsẹgbẹ tírà gbogbo alukur'an tírà tó kọjá tírà alukur'an láyé tihil mọ́tìlú min bẹ́yìn yẹ́dẹ́yìí wọlé min kọlfẹ́ tẹ̀nzélón min azizin hakim ọlọ́run ẹlẹ́dàá ló sọ alukur'an yìí kalẹ̀ ìbàjẹ́ kò lè wọnú alukurani gbáwájú àbí gbẹ̀yìn rẹ̀ alukurani yìí báyìí iná ní sọ fún wa nípa mọ̀ríyàmù kódà bí àwọn àwé mi tó ń kóká tí wọ́n ti tọwọ́ bọ̀ tó ṣe pé wọ́n ti yí padà wọ́n lè sọ ike ìwé eléyìí ó the most authentic edition ah kí ló dé tó fi jẹ́ the most authentic edition ṣé anabi isa lọ kọ àbá anabi musa tó fi jẹ́ the most authentic edition gbogbo ẹ̀ ẹ̀yìn àwọn ànábì yìí pátá korongodo wọn tó kọ wọn tó ló sọ wá jẹ́ the most authentic ìgbà tá a tún sì wò náà a bá pé ọ̀rọ̀ ọ̀rọ̀ bó ló ṣe jẹ́ the most authentic ọwọ́ ọ̀rọ̀ tẹ sọ pé the most authentic ń ó ti tọ́ka sí pé kò wà authentic tuma rẹ̀ dhalika alkitabu la rayba fihi hudan lil muttaqin alukuraani ni kò sí iyèméjì nínú ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó wà ń bẹ ló ṣe déédéé afinimana ní fáwọn olùpáyọ̀ lọ ọlọ́run adúpẹ́ fún ọ tó ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú ọmọlẹ́yìn rẹ̀ tọ́gbọ́ tọ́gbà tọ́gbàgbọ́ tó jẹ́ mùsùlùmí tó ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn rẹ̀ ẹni tó jẹ́ pé abetí lápá ni wọ́n ń pè kókó kọ́ gba islam ọkọ̀ láti gba islam wọ́n ń pè kókó ṣe súnà anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ láti ṣe ọlọ́run tó tiẹ̀ ṣe wàlùkùrù fílkìtà bíi mọ́ríyàm sọ nínú tírà wa sọ nínú tírà wa nípa mọ́ríyàm anábì kọ́ ni ó sọ ọlọ́run náà ló sọ sọlọ a máa sọ̀rọ̀ bó bá ṣe fẹ́ ní ìgbà tó bá fẹ́ bá ọ̀nà tó bá wù nínú ìgbàgbọ́ àwa ahlu wọ́kẹ́ ìfàṣà ní gbogbo ìgbà tó bá fẹ́ bọ́ba ti ṣe fẹ́ ní gbogbo ìgbà tó bá fẹ́ bọ́ba ti ṣe fẹ́ ló máa ń sọ̀rọ̀ sẹ́rí a máa ń pe ọ̀rọ̀ nínú àwọn ìròyìn ọlọ́run ní sifatun fi'liya sifatun fi'liya ìròyìn kan ni tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọlọ́run gbogbo ìròyìn tó bá ti jẹ́ ti iṣẹ́ ó máa ń ọlọ́run ọba máa ń lò ó ní ìgbà tó bá fẹ́ àti bó bá ti ṣe fẹ́ ní ìgbà tó bá fẹ́ àti bó bá ti ṣe fẹ́ torí rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa fún ló ń sọ fún wa nípa Maryam idhin tabadat min ahliha makanan sharqiyya nípa àgbà tí Maryam takété sáwọn èèyàn rẹ̀ ó takété sáwọn kò bá wọn gbé ibi tí wọn ń gbé kò bá wọn máa lò síbi tí wọn ń lò sí kò jẹ́ni tá a máa rí láàrin àwọn èèyàn rẹ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí àwọn ará yòókù má ti ṣe wà tá a máa wọn ní gbogbo ìgbà mọ̀ríyàmù takété sí àyè kan tọ́jú ibẹ̀ ni Màríyámù lọ ta kété sí lẹ́mọ̀ pé eŋti ìyá rẹ̀ tó lóun jẹ́jẹ́ kóun fẹ́ kọ́ máa ṣe iná ní ìtọ́jú mọ́ṣáláṣí àkọ́sọ́ ẹ sì máa ń pé iṣẹ́ ládá ńlá iná ní nǹkan tí ìyá rẹ̀ tó fẹ́ kọ́ máa ṣe àwọn èèyàn tó lọ́wọ́ bá dá tá wá ṣe. táǹsì jọ ń ríra wa ní gbogbo ìgbà kò sí tàbí ṣùgbọ́n oore àti àǹfààní tó pọ̀ yìí máa jáde látara apá ń ríra wa à ń bára wa ṣe ṣùgbọ́n lákòókò kan náà àwọn aburú tó pọ̀ wọ́n máa tara àníjọ́ ń bára wa ṣe é ṣẹlẹ̀ torí ẹ̀ ni wọ́n ti Muhammad sallallahu alaihi wa leere léèrè ìgbẹ́ni tí máa ń bá àwọn èèyàn táwọn èèyàn yìí wá ní lára ṣé ó lè ti torí pé òun bá wọn ṣe wọn ní òun lára kó fi wọn sílẹ̀ kó ta kété pa wọn tì àbí báwo ni ó ṣe anábì ni kó máa bá wọn ṣe kó wọn máa ní lára ó lóore ju kó ta kété pa wọn tì lọ kó má bá wọn ṣe kó má bá wọn ṣe kó má ní ọ lára. ó lóore ju ọmọ bá wọn lọ nítorí pé èèyàn ti rí yẹn ẹ wọ́n ní ìjìtìmọ̀ àìyọ̀ bẹ dá yẹn pẹ̀lú àdámọ́ pé ọba yẹn ṣe náà kò síbò sílẹ̀sílẹ̀ ayé ó nídìí èèyàn náà tọba tara ìmúra rẹ ó rí nídìí àwọn èèyàn nísìnyí bàtà rẹ èèyàn ló ṣe tọba ló nídìí èèyàn bàtà dàrú aṣọ rẹ ẹnìkan lọ́ràn kìí ṣe wọ́n tọba lọ bá yẹn ṣe ọbọ sọndà nù káti ẹ wọn náà lọ ọmọ ẹsẹ télọ ìwọ kọ́ ló hun aṣọ òbúkátà èèyàn àìjẹbẹ ọpadà bọ sọndà ọwọ ẹnìkan ló ṣe àwọ̀tẹ́lẹ̀ rẹ ẹnìkan ló ṣe aago tó fi ẹnìkan ló ṣe tó rẹ ẹnìkan ló ṣe torí rẹ èèyàn mẹtẹ ẹni tí ó bá yẹn ṣe ni nínú àdámà rẹ̀ tó ọ̀tọ́ ń bá wọn bá yẹn ṣe ó rí i pé ìnínilára wọn pọ̀ jù ṣe ni láǹfààní wọn lọ báwọn èèyàn ṣe wà nù tó ń bá ń bá yẹn ṣe bí wọ́n ṣe máa ní ọ lára yóò pọ̀ ju bí wọ́n ṣe máa ṣe ọ láǹfààní lọ àmọ́ kò ṣe sùúrù pẹ̀lú ìnínilára wọn kọ́ ọ máa ṣàfaradà fún bí wọ́n ṣe ní ọ lára. ó lóore ju kọ́ wá tì torí kí wọ́n má ní ọ lára ta kété sí wọn pa wọ́n tì lọ. torí rẹ̀ á máa ṣe sùúrù torí tó bá lọ fẹ́ wo ìwọ ọmọ èèyàn ò ní sálámà sẹ́nìkan ẹnìkan ò sì ní sálámà sí ọkọ̀ dà ò ní múlé tẹnìkan ọ̀rọ̀ rẹ̀ ọ̀kadà bíi ta dẹ́tẹ̀ yóò lọ máa gbénu gbó táwọn èèyàn bá tún ti súnmọ́ ó tún sá torí ẹ̀ ó ṣe sùúrù náà ó rí i pé oríṣiríṣi ìnínilára iná lọ́ọ́ máa rí lọ́dọ̀ yìí sùúrù ló fi pàdé rẹ̀ ọlọ́run ọba sọ nítọ́jọ́ báyìí fún wa nínú suratu Ali Imran ó lè lọ tubulawunna fi amwalikum wa anfusikum wa la tasma'unna min alladhina utul kitaba min qablikum wa min alladhina ashraku adan kathira. وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور Ọlọ́run ni àdán-yín wò nínú dúkìá yín àdán-yín wò nínú ẹ̀mí yín ẹ sì gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀bákùngbé àwọn ọ̀rọ̀ tí níni lára lẹ́nu àwọn ẹni tó ṣe pa àti fún ní tírà ṣáájú yín àti lẹ́nu àwọn ọ̀sẹ́bọ kèfèrí ń sọ̀rọ̀ sí yín ọ̀ ń bà yín jẹ́ ń bú ẹ̀sìn yín àwọn ọ̀sẹ̀ bọ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ torí pé Ṣàngó làwọn ń bọ Ògún làwọn ń pè Èṣù ni làwọn ń wárí fún yóò mọ wá bú yín nítorí pẹ́yìn bá jẹ́ mùsùlùmí ẹ mẹ́jọ yà yín lẹ́nu ẹ mẹ́jọ bá yín lọ́kàn jẹ́ ti síwájú sọ fún wa nípa gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀lẹ̀ yìí pé yọ ẹ̀ṣẹ̀lẹ̀ Ọlọ́run ni wa in tasbiru wa sẹ́yìn bá ṣe sùúrù tẹ̀sí páyọ̀ lọ. inna dhalika min azmil umur dájú eléyìí ń bẹ nínú àwọn nǹkan àkólé kan eléyìí tó ṣe nǹkan pinnu ọkàn ń bẹ nínú àwọn nǹkan pinnu ọkàn eléyìí tó ṣe pé ọ̀gá akramakumullah mariamu ọ̀tàkété sáwọn èèyàn rẹ̀ torí pé ńgbà míì kátakété àǹfààní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irúbó ṣe lè sin lọ irúbó ṣe lè ṣèrántí ọlọ tó ọba ta kété ò ní rí ṣe àpèjúwe rẹ̀ làwọn ẹni tí wọ́n lọ pé àwọn fẹ́ ṣe al-i'tikaf wọ́n pàdé nu mọ́sálásí wọ́n á rí i pé àwọn ti ríra tó jọ mẹ́ta wọ́n á gbé à bàbá alágbájá láti jọ ilé yìí náà ẹ̀ sì béèrè wa ní ọba ti pa bẹ̀rẹ̀ sí ní sí fáìlì à ilé béèrè rẹ̀ ojú mi rí tó ṣé ti ìyàtọ̀ jẹ mí ni ká sọ ni àbí tí ìṣòro tí mo kojú jàǹbá tó ṣẹlẹ̀ ní kí n máa ọ̀dà ẹ máa sí lábala lábala ẹ máa sí láwẹ́láwẹ́ àfàǹjò lẹ́sìn láwẹ́láwẹ́ tán ètí káàfù ń jó ètí káàfù ti jó tán máa yín lọ́wọ́ ìjọ mẹ́wàá ẹ̀ tí ì sí gbogbo ìṣẹ̀lẹ̀ láwẹ́láwẹ́ tán tó ọmọ pé tó lè pé ọ nílẹ̀ nìkan ọmọ ọkùnrin káì wọ́n lọ kí ló mú mi pàdé pẹ̀lú eléyìí láyé ètí Kọrọ lọ wábì kọ́kọ́ jókòó bí se ń bọ̀ báyìí ṣe ń ṣèṣe pé à ọ̀rọ̀ tá à sọ lọ lẹ́ẹ̀kan àti parí alihamudulilayi ọkọ̀ mọ̀ kí alukurani jẹ́ lọ nípa à yóò jókòó kó ọfẹ́ parí ó ń wò pé tó parí àfà níbẹ̀ yóò rí pé kò lè ẹ tó parí ẹ parí sáyè fún gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọmọ pé gbàtà ọkọ ríra ni kọ́dà mo tọrọ àforíjì eléyìí o rò ara rẹ ọba lè eléyìí túmọ̀ sí pé Maryamu alayhi ọ̀rọ̀ àtàkété sáwọn èèyàn rẹ̀ ìgbà tí ọ̀rọ̀ àtàkété èèyàn rẹ̀ ń bẹ ní agbọn ibò ọrùn ń bọ́ sí agbọn ibò eléyìí ṣe kálúwà o ṣe mọ̀ pé àwọn kan wà táwọn sọ pé àwọn ń ṣe tọ̀ríkọ̀ àwọn sọ pé àwọn ń ṣe kálúwà tá a bá wí wọn làwọn fi jọ màríyàmù. إذ انتبذت من أهلها مكانا شرقيا في مريم ناسي قلوة يسي قلوة تيتم بكاو ẹ mọ̀ pé tiyẹn máa wẹ́rì fún ni ẹ̀ ní rí wọ́n tún náà wọ́n lẹ́rìí nínú bánàbí sallallahu alaihi wa sallam bó ti máa ń takhannasa nínú ghaaru Hira lọ́yẹ́ pé ọlọ́jọ́ kò kábẹ̀ ní àsìkò kan nu gbogbo ọdọọdún tí wọ́n máa ronú nípa ọlọ́run ẹlẹ́dàá wa àwọn ẹ̀dá tó ṣe kí ló yẹ jẹ́ ojúṣe wa sí ẹni tó ṣẹ̀dá wa báyìí lójú ọ̀nà pé ọ ń wá ìmànà wọn lànà fi máa lọ jókòó bẹ́ẹ̀ ọjọ́ ń bí gáró hira lẹ́yìn náà lọ ó sì jọ ń bá nàbí lẹ́yìn náà tó fi jẹ́ pé ẹ̀rí ń bẹ́ẹ̀ fún irọ́ lásán ẹ̀rẹ́ rí kẹ tẹ̀lé súnà fa ẹ̀rẹ́ rí kẹ pàdádá lẹ́tì fa. àbẹ ẹrẹ́rìí nínú ntọ́sẹ̀lẹ̀ sànàbì kànàbì ò tó dà nàbì ẹ̀rí kí làbá mú nínú ntọ́sẹ̀lẹ̀ sí kó tó dà nàbì ọ̀ dẹ́sí islam mani. ìgbà tá ń sọ fún wa pé sunna ó lọ́rọ̀ ànábì ìsí ànábì àti dáńtá ṣe sànàbì sallallahu alaihi tó fọwọ́ ìròyìn rẹ̀ ti àdámọ́ ìyẹn ni pé bọ́lọ̀ ti ṣe dáa àwọn àwà tọ́lọ̀ ń dámọ́ àtàwọn èyí tó jẹ́ ìwà àwọn àwà tọ́lọ̀ ń dámọ́ ni pé bọ́lọ̀ ti ṣe dáa tí ò ga jù tí ò kúrú jù bọ́lọ̀ ti ṣe dáa tí ò funfun gbò tí ò sì dúdú bíi tiwa tó wà láàrin méjèèjì bó ti ṣe dá irun orí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sèfáàtọ̀ kọlọ́kẹ́yà. àwọn àròyìn tó ti ìwà rẹ̀ ti máa wù bó ti ṣe jẹ́ olódodo tó jẹ́ alámàánà gbogbo eléyìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn ìgbà tó di ànábì gbogbo tó ṣẹlẹ̀ kó tó di ànábì ilé yẹn wọ́n pè ní irhasatun nabawiyya irhasatun nabawiyya àwọn nǹkan tí máa síwájú tó jẹ́ ìpalẹ̀mọ́ sọ́ọ̀dì tẹ́lẹ̀ ìbáyé wa a jẹ́ mariamu aleyhi salam ọwọ́ àyè kan tọ́wọ́ alágbọ́n abúlá ọrùn ibẹ̀ ni mariamu lọ́lọ́ ta kété sí ọlọ́dún wa fún ọ láǹfààní ọlọ́sí bẹ́tùl maqdis tí wọ́n bí ọ pé kọ́ lọ wáyé ibi tí mariamu tọ́ta kété sí àbí wọ́n ọ̀bẹ́ ọ kẹ́ lọ wá bẹ̀kẹ́ fi yẹn náfìlà ẹnì kankan ọ̀bẹ́ ọ síbi tádàdá lẹ̀ ti bẹ̀rẹ̀ nù wọ́n bá sọ àyè di ayé àbàmì torí pé ibẹ̀ ni mariamu dúró sí rárá o kò sínú súnà ìdí nìyí tó fi jẹ́ pé Umar radiyallahu anhu wọ́n ti Mẹ́kà bọ̀ wá sí Madina lọ́jọ́ kan tó bá rí táwọn èèyàn ń péjọ bìbà síbì kan kálukú ń dúró de ra wọn láti ṣe náfìlà láàyè bẹ̀ àwọn abéèrè pé kí ló dé ó nítorí pé wọ́n sọ fún wọn nítorí pé àyè yìí anábì ṣe náfìlà ń bẹ̀rẹ̀ à ó yàn náfìlà ó ṣe náfìlà ń bẹ̀ ìlẹ́yìn náà wọ́n á fẹ́ máa ṣe náfìlà ń bẹ̀ ẹ má tún ṣe bẹ́ẹ̀ mọ́ o ibikíbi tẹ́ bá dé láyé tẹ́ ẹ rí pé ẹ̀bùkátà láti ṣe sọ́láàtì ni ẹ ti sọ́lá o ẹ̀bùkátà láti ṣe sọ́láàtì ẹ má ti torí pé ànàbì ṣe sọ́láàtì mẹ́kà má ṣe sọ́lá nítorí pé báwọn èèyàn ti ṣe sí náà. bẹ́ẹ̀ náà ni Umar radiyallahu anhu ó tún lè tán péjọ sábẹ́ igi kan kí ló dé wọ́n lábẹ́ igi yẹn ibẹ̀ làwọn èèyàn ni wọ́n ti fi ni wọ́n ti bá ànàbì sallallahu alaihi wasallam májẹ̀mú wípé àwọn pẹ̀lú ànàbì àwọn ò fi ja àwọn ará Mẹ́kà lógun ìgbà tí ìròyìn tàkà lẹ́yìn tí Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n rán Uthman radiyallahu anhu láti lọ bá àwọn ará Mẹ́kà ní àsọyépọ̀ ní pápá fẹ́ wọ Mẹ́kà àwọn ọ̀bá ti jà wá umra la wá ṣe ẹja ṣe umra wa ká padà sí Mẹ́kà wa ká padà sí Madina wa tá à ń ti ń bọ̀ Umar àbí Uthman radiyallahu anhu ó tó padà bàbá ọ̀ padà ó tó dé bàbá òde o ìròyìn wa tàn ká nínú ibi táwọn ẹbí pàgọ́ sí ikú wọn ti ṣe kú pa Usman ni àwọn ọba ti jà wọn ti wá ṣe kú kan nínú wa tání lónìí rẹ̀ yìí torí ẹ̀ á bá wọn jà náà nìyí kálukú bá ń bá nàbì dámẹ́jẹ̀mú àbáwọ̀njà àbáwọ̀njà àbáwọ̀njà kálukú ń gbọ́wọ́ lórí ọwọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lábẹ́ igi kan tí èyí ṣe pé agbálérò pé igi ńlá dùn sábẹ́ rẹ̀ torí igi ńlá ni igi wàmí ńlá ni igi kan lásán bí kákan dùn sábẹ́ igi mángò kan ànábì tí wàá kú gbogbo èèyàn máa ń pè sábẹ́ igi wọn ní igi alibarika ni tó rábẹ́ igi wọn anabi sallallahu alaihi wasallam làwọn sàábì ti bá dá májẹ̀mú Umar gbàtọ gbọ́ bẹ ọni ẹ sẹpẹ abẹ igi ẹni ọni ah igi ẹni ok mi mọ kò burú ẹ bá ní wá ké wọn wá ké wọn bá hu gidigbotegbo kálukú sinmi torí pé ó ti sọ gidigi abaminú torí kálukú ọmọ adi pé wọn wá di rẹ wọn sọ dógun gbogbo nse mo rò pé ẹ rántí lọ́dún kan lẹ̀ igi kan ládùúgbò wa yìí náà ni wọ́n ní igi yẹn wọ́n rí ọwọ́ pé wọ́n hàn sí la àwọn tí ọmọ kí ó fa wọ́n aláwọ̀ rí ọwọ́ lára jù gbogbo yẹn máa ń wá wọ́n máa ń wá àdúgbò yìí àwọn ọlọ́kadà wọ́n pawó lásìkò tá a wí torútorú láwọn máa gbọ́ tọ́kadà ń dún àfà wọ́n ní igi abami kan nù igi abami kan igi abami díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní pàpò rẹ̀ wọ́n ń pàpò rẹ̀ wọ́n ń pàpò rẹ̀ wọ́n ti kọ́kọ́ hàn àwọn ewé orí rẹ̀ náà wọ́n ń pàpò rẹ̀ wọ́n ń pàpò rẹ̀ ìjì bá ti pé ẹ̀ ó pòórá wọ́n wù <laughs> pé à ìjì gbogbo ìṣẹ̀lẹ̀ ìgbọ́dọ̀ jẹ́ irọ́ lásán ìwọ náà ìwọ náà gbogbo ìṣe wọ́n fi àǹfọ̀ṣe kọ́m àfẹ́lẹ́ tó bó ṣe àmì ń bẹ lára yín náà ojú yín afọ ni ẹ̀ríran so ìwọ náà jẹ́ pé nǹkan gbogbo ṣe nìwọ náà akramakumullah àwọn aṣíwájú wa rere gbogbo lẹ̀kùn táwọn èèyàn lè gbà lọ síbi kí wọ́n máa ṣẹbọ sọ́lọ̀ wọ́n máa tì torí pé ànábì ló ti fi kọ́ wa ìgbà tẹ́nìkan wá bá ànábì sallallahu alaihi wasallam ó ní mo jẹ́jẹ́ wípé wọ́n para fún mi kan ní buwana ń para fún mi kan ní buwana ànábì sallallahu alaihi wasallam ni ṣé buwana tó ń sọ yìí. sosa kan bẹ́ẹ̀ tí wọ́n máa ni kódà kó ṣe pé wọn ò ma ó ní kò sóòsà kankan bẹ́ẹ̀ tí wọ́n máa sọdún ẹbọ kan bẹ́ẹ̀ kódà kó ṣe pé wọn ò má ó ní rárá ni lè gbé gbogbo lè gbé ni torí ẹ̀ ńlọ́fà ni Umar náà ṣe hugi yẹn tégbòtégbò ìwọ náà ní ìsìtọ́ bá lọ sí Baitul Maqdis má béèrè ẹ dákun ẹ sọ fún mi ẹ̀yin ará bí ńbo ni ìyá ńlá wa Maryam ńbo ni wọ́n ta kété sí tọ́lọ̀ ń pè ní makana sharqiyya káwọn ọmọ ajúwe rọ fún ọ àwọn wọn tí ì sì máa pìtàn rọpọ̀ wọ́n kàn máa gbé ọ lọ bìkan bí kò lọ Madina náà ní nìsí ẹ dákun ẹ fi àwọn ilé ìyàwó ilé àwọn ìyàwó ànábì ẹ fi hàn mí wọ́n gbé ọ lọ sáwọn àyè kan tó sanwó tínú rẹ̀ ó dùn tí èsì ṣe ilé ìyàwó ànábì rẹ̀ àwọn máa wò pé irú sẹ̀sẹ̀ dé báyìí ló dùn mú gbogbo olúdà nírú wọn wà àwọn tí máa kọyàn lọ́gbọ́n tí yàn bá gbọ́n kíákíá so eléyìí túmọ̀ sí wípé wọ́n kàn máa mú ọká ni wọ́n kàn gbé ọlọ́bì kan lọ́mọ Mariam tọ́lọ́ takété sí kò rí bẹ́ẹ̀. فاتخذت من دونهم حجابا ìgbà tí Maryam tó dé àyè ibi tó fẹ́ takété sí ó wá fi gàgá ó fi dí àárín rẹ̀ sáwọn èèyàn rẹ̀ ó ti jìnnà sí wọn lára kó wọn má bàa tún láǹfààní àti máa wò ránṣẹ́ ó ti gbára rẹ̀ jìnnà sí wọn àmẹ́yinjú ńkọ́ ẹ̀yinjú a máa rìn jìnnà ẹ̀yinjú a máa rìn jìnnà ẹ̀yinjú rìn jìnnà ju bí tẹ́sẹ̀ wà lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n ń pìtàn fún wa ìtàn òdodo nípa bí malaika jibril aleyhi salam bó ṣe mú anabi wa muhammad sallallahu alayhi wa sallam rìnrìn àjò òru láti mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ lọ sí mọ́ṣáláṣí baitul maqdis tá sọ̀rọ̀ rẹ̀ yẹn ó gbé ẹranko kan wá wọ́n ń pè ní kíni bùrọ́kọ̀ bùrọ́kọ̀ yìí ọbẹ̀ jọ ràkúnmí kò rí ṣe ràkúnmí wọ́n wá ní ẹranko yẹn ibi tó ríran máa lẹ́sẹ̀ rẹ̀ máa dé lẹ́sẹ̀kẹsẹ̀ ibi tó ríran má lẹ́sẹ̀ rẹ̀ ó dé lẹ́sẹ̀kẹsẹ̀ ibi tó bá ríran dé lẹ́sẹ̀ rẹ̀ ó dé lẹ́sẹ̀kẹsẹ̀ ọkọjà rọkẹt ẹranko yìí ló gbé wọn títí wọn fi dé Baitul Maqdis òun náà ló gbé wọn títí wọn fi dé sámàkínní sámàkejì kẹta dórí sámàkeje tayọ sámàkeje fànàbí wa nìkan ànábì tún padà wá sílé ayé kílè ó tó ma torí ẹ ó máa ń gbé ẹsẹ̀ síbi tó bá ríran dé ojú ó máa ń rìn jìnnà tayọ ẹsẹ̀ torí ẹ mọ̀ríyàmù ti gbé ara sájìnà fáwọn èèyàn ó tún wá gbéra rẹ̀ pamọ́ jìnà sí wọn lọ́nà tójú wọn ò fi ní lè mú ara rẹ̀ ti jìnà sára wọn àmọ́ ìyíjú yìí máa lè nǹkan mú torí ẹ̀sẹ̀ nìkan máa ń lọ tó ń wò pé èmi lọ ń sá fún ókè mo ọ ṣebí wọn náà lọ kọ́ náà yẹn ókè owó òkú òbí tó wa ọ sọ pé ẹyin jú ni mò ń rìn náà ẹyin jú máa ń rìn jìnnà ju ẹsẹ̀ lọ Mariam wa di àárín rẹ̀ sáwọn èèyàn ibi ẹ̀rí kọ́lọ̀ ń lo hijab gbọ́dọ̀ hijab ó wà nù alukur'an hijab ó máa ń túmọ̀ sí ààlà hijab. ó sì tún máa ń túmọ̀ sí aṣọ tóbìnrin wọ̀ alogiri ẹ̀rí pé ọlọ́run sọ pé wa idha sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'i hijab ẹ bá fẹ́ bi àwọn obìnrin tí èsè ìyàwó yín léèrè ẹ fẹ́ béèrè nǹkan kan lọ́dọ̀ wọn pé kí wọ́n fún yín wọ́n yìí ṣe ìyàwó yín wọ́n yìí sọ́mọ yín wọ́n kì í ṣe ìyá yín wọ́n ṣe àbúrò yín wọ́n kì í ṣàǹtí yín wọn kì í sọ ọmọ ẹ̀gbọ́n yín wọn kì í sọ ọmọ àbúrò yín lọ́kùnrin wọn kì í sọ ọmọ ẹ̀gbọ́n àbábúrò yín lóbìnrin wọn kì í sì sàbúrò bàbá yín wọn kì í ṣẹ̀gbọ́n bàbá yín wọn kì í sàbúrò ya yín wọn kì í ya yín àwọn màhárìmù yín nù àwọn obìnrin míì tẹ lè kí wọ́n fún yín. Ebe gba nǹkan kan lọ́dọ̀ wọn ẹ má dúró káwọn ò kẹjọ máa wúra yín ọ̀ràn ṣẹlẹ̀ tẹsàlùhùnà min wara'i hijab ẹ̀yin gàgá ni ẹ ti máa bí wọn. obìnrin léèrè nǹkan lẹ́yìn gàgá ó sọ̀rọ̀ kó tó sọ pé ah, gígé níta gan ni ara ọ̀rá mi mú ni ọ̀rọ̀ bá ọ̀rọ̀ gbẹ̀yìn ògiri ẹ máa dínrọ̀ mọ̀rọ̀ pé yẹ wa aha ìwọ náà wà lọ gàù gàù gàù gàù ọkàn wọnú lé ni ó ti wọnú lé lé asàlámù àlékún ọlọ́bóbìnrin olóbìnrin ọ̀tẹ̀ gbogbo rọ́tà náà bá pamọ́ yóò ṣe àbí sọ lára mi olórí ibù ha ìtọ̀kùlá tani kọ́kọ́kọ́ tọ̀kùlá nínú imejeji. méjèèjì ṣé òun tí wá ní náà wọ́n bá pè wọ́n máa bẹ̀rù ọ lọ́wọ́ lu ẹni ẹlẹ́ni báwọn èèyàn ti máa ṣe ń gbà mí nu máa kọ́ aláwùjọ wa yìí ẹni jọ́ pé máa wá yín wá ẹ máa bá sọ̀rọ̀ ní mọ́sálásí ẹ yanjú ní tẹ́fẹ́ yanjú yóò sì sì jọ túká ọkàdé ń jọ ni kò pé o òun sì ń retí yín bí tá a ọkàn já wọnú ilé lọ ni kò sí sàlámà àlékún kò sí kan ọkàn já wọnú ilé kí ló dé ka sí nǹkan nígbà táwọn wá rí i ah, ẹ kí ló já wọnú ilé náà ta ló di ọ láì obì ni bàbá ni ni à ah, ó gbára rẹ síbi tí ti ọ ah, pé ẹ máa já wọlé lọ bóbìnrin hijabu ti Maryamu sẹ́ńbì òun ṣe pé ọfẹ́ tó fi dí àwọn èèyàn lójú láti máa rò ránṣẹ́ níta bá gbé pamọ́ ló máa ní ìjàmà gbogbo níta bá ti sí sílẹ̀ kéé níyì o ó dàbí pọ́pọ́ọ̀fù ni àbí mọ́sà tá a fi ṣúgà jà tá a wá gbé kalẹ̀ níwájú eṣinṣin kí ló ṣẹlẹ̀ yàmàkànyàmàkà wọn ò bò ẹ fi ṣúgà sí pọ́pọ́ọ̀fù lọ títí eṣin bò ká tó wá pè tá a fi ṣúgà ìwọ ti wá tọ́tì ọtọ́ mú o tún wá létí rò o tún wá gẹ̀gẹ̀lì rẹ báyìí ọwọ́ abọ́ sí oríta ojókòó gbẹ́sẹ̀ ọ̀tún gbélé o òun wọ ẹni tí ń lọ tí ń bọ̀ bó wọ́n ti pélé ọ lórí yamaka yamaka wọ́n pélé ọ lórí ó ti kọ́kọ́ níyì díẹ̀ wọ́n máa wọ́n ah, ah èèyàn ló dàbí egbin báyìí ọmọ dára ó ọmọ wò ó di kéèsì. inú tiẹ̀ náà ti máa dùn wọ́n wá wọ akéèké ní inú wèrè máa ń dùn kí ló ń pera ẹ̀rí irọ́ lásán <laughs> so torí wọ́n ní ọdẹ àfífi la pé rí ọjọ́ kan ṣoṣo ló máa ní ìmọ̀ àwọn ọgbà tí wọ́n kọ́ rí ọ ló ní ìmọ̀ lẹ́yìn náà gẹ̀ irọ́ lásán ọbẹ̀ tí ò rí bó ṣe ọjọ́ lọ kún ọ̀dà tó kún sétí onókíní dànù gbọ́ lọ́ba bẹ̀rẹ̀ sí wòrà ó tún wo dínkì pàbí ọ̀dà ọ̀dà tẹ́lẹ̀ náà torí níta bá gbé pamọ́ ló máa ń ṣe kíni ló máa ń dà so ìwà náà ìwọ obìnrin kí ló dé tó fi jẹ́ pé ńlẹ̀ yín ìwé tilẹ̀kùn yàrá rẹ̀ ọkàn máa ṣí ilẹ̀ náà ni abẹ́ ẹ̀kọ́ ni àwọn màmá rẹ̀ ṣe ṣe ṣe wọ́n ní kó tiẹ̀ máa sọ kọ́tì nílẹ̀ ọ̀gá tiẹ̀ ní tilẹ̀kùn oníkẹ́ni èmi ọmọdé ọwọ́ ara mi ni wọ́n máa tilẹ̀kùn à èmi tó ṣe pé mo rẹwà irọ́ lásán ojú wọn bá já wọlé tí wọ́n rí ọ́n wò ó lọ́nà lọ́ọ́ mọ bó ṣe ma ọ gbọ́n rárá ńgbà tó ṣe pé ìwọ gbogbo ńtọ́lọ ni ó gbé pamọ́ iná ló fi ń tàwé ìròyìn fáwọn èèyàn títì ó dájú pé ó ronú rárá bóra rẹ láti rí bóun ni ọ̀rọ̀ bá ṣe dá tó lọ́jọ́ tí ẹnìkan bá bí bàbá rẹ léèrè bí ẹ lọ́kùnrin bá ń wáyà o bàbá rẹ á sọ pé à Ah, mo sì lọ́mọ kan ọlọ́run bá ní kọ́rọ̀ yín ọwọ́ tó wọ́n ti mọ àwọn náà lọ́mọ dáadáa o yàtọ̀ sọ́mọ burúkú tí wàá sọ fẹ́nìkan pé bá ń wáyà o ọ̀wá ní rẹ́nìkan tọ́ka sí àfọ́má tiẹ̀ rárá o. àti náà di wàá rí ọ masha allah nínú jilbab máa ní ẹ dákun ní ìmọ̀ báyà mo lè rójú yín ìwà tó kéré sí pẹ̀lú sọ pé ìmọ̀ bóyá mo lè rójú yín ọ̀ sàdédé ní àpọ́nlé o àfi nítorí pé wọn náà ti pọ́nra rẹ lé sọ́kà pé bóyá bọ́ńṣọ̀tì lọ́wọ́ àti kọ́mú ṣé wọn náà wọ́n máa sọ pé ẹ ìmọ̀ bí wọ́n ó jù rò fi sí ta nítorí dojú lọ gán ti wà ń ta ọ̀gbá torí ẹ̀ ń tá bá gbò láti rí ló máa níyì ń tá bá gbò láti rí ló máa níyì so Maryamu alayhi salam. ó tún fi gàgá ó tún fi dí àárín re àti àwọn èèyàn rẹ̀ kọ́ mọ̀ wò ránṣẹ́ a ò lè sọ pé obìnrin lèmi obìnrin lẹ́yìn náà kọ́ ọmọ wa wẹ̀ wájú gbogbo èèyàn kọ́ ọmọ wòdì rẹ̀ ó ní àwọn èèyàn wo ibóbìnrin làwọn náà kí ni mo gbé di táwọn náà gbé di a ò gbádùn nìyẹn ò torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn máa rìn نعم lábẹ́ òfin ọlọ́run kò bá já àwọn ọkùnrin sọ́kùnrin kò bá já àwọn obìnrin sóbìnrin àwọn ibìkan síbìkan jẹ́ ọ̀ràn èèyàn lórí wa pé ká máa gbé pamọ́ sí ẹnìkejì wa kó má rí lára wa láàrin dodo wa sí orúnkún wa méjèèjì ìdí nìyí tó fi jẹ́ pé kọ́dà tó kù bá kú àwọn ẹni tí wọ́n bá wẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣàkíyèsí wípé àárín ìdodo sọ́rùnkún <coughs> méjèèjì wọ́n bò àárín ìdodo sọ́rùnkún méjèèjì wọ́n bò lára òkú yìí eléyìí túmọ̀ sí pé irú ètí máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ìgbà tí wọ́n bá wà lójú kan náà pé kápẹ́ wọn wà ní kámpù NYSC kẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin wọ́n máa wẹ̀ ní hóhó táwọn ọkùnrin ẹgbẹ́ wọn máa rí wọn níbòmíì táwọn ọmọbìnrin wọn máa wẹ̀ ní hóhó táwọn obìnrin ẹgbẹ́ wọn máa rí wọn ní ọmọlúàbí táwọn ọkùnrin míì gan tún rí wọn eléyìí kìí ṣèṣe àwọn mùsùlùmí o ṣe àwọn mùsùlùmí náà ní kó gbéra rẹ jìnnà síbi tí àwọn èèyàn ti rí ọ tí wọ́n ti rí ìhòòhò rẹ mùsùlùmí ni wọ ìwé ìṣe ẹranko mùsùlùmí ni ọ ìṣe káfìrì Maryam fatakhadat min ọwọ́ nǹkan kan fi ṣe gàgá. láàrin rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ eléyìí ó ń bẹ nínú àwọn alana tó wúlò tó ṣàǹfààní fáwọn èèyàn tó bá wà lójú kan náà láti lè ṣe irú iṣẹ́ oríṣi kan náà ìgbà tó ṣe pé a lè rí nínú àwọn èèyàn ẹni tí ó sọ̀rọ̀ rẹ̀ di yọnu fáwọn yòókù tí ò ní jẹ́ kí wọ́n láǹfààní láti mójútó àti lo àkókò wọn dáadáa. gẹ́gẹ́ bí àwọn ẹni tó lọ sí al yóò da kọ takété yóò da kọ sùfin kankan dígà gọ́ọ̀dọ̀ rẹ lọ́nà tó ṣe pé àwọn yòókù ò ní máa rí ọ̀ràn ṣẹ́ tiẹ̀ tún gbèsè rẹ pamọ́ bákan náà lásìkò tá à ń kẹ́kọ̀ọ́ àwọn kí kálukú nínú àwọn akẹgbẹ́ rẹ náà fún ọta kété sẹ́yìn náà kó ní kálukú ó mú nǹkan tó gbé wá síbi kó mu gbọ́ nítorí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ gan àti alukóra ní bùkátà yànjú ńlá ó wá ní dọ́wọ́ ayé pé nǹkan ló pọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣe gbogbo ẹ ní rí a torí ẹ téèyàn bá ní nǹkan kan wájú tó pàtàkì èèyàn gbìyànjú láti ta kété sáwọn ẹni tó lè bàyàn lásìkò jẹ́ sáwọn ẹni tí ò ní jẹ́ kéèyàn ra àǹfààní nínú àkókò rẹ̀ láti lò fún nǹkan tó gbà lérò pò ń fẹ́ lò fún ẹja kíyè sáàrin wọn yẹn kò túmọ̀ sí pọ̀ ń bá wọn jà kò túmọ̀ sí pọ̀ dẹ́yẹ sí wọn ṣùgbọ́n kí n lè bá ra àǹfààní tí ń bẹ nínú àkókò yìí lò torí kákòókò yìí ọmọ bá sọnù mọ́ mi lọ́wọ́ láì jẹ́ pé mo jà àǹfààní rẹ̀ ọgbọ́dọ̀ takété sáwọn yẹn gbogbo ọmọ tó wọ ilé ẹ̀kọ́ gíga ọgbọ́dọ̀ fi kọ́ra báwo ló sì lè jẹ́ ẹni tó kọjú mẹ́kọ̀ọ́ rẹ̀ dáadáa tó ní jẹ́ kí ọ̀rẹ́ abẹ́ni tá n bá ṣe kọjẹ́ sábàbí tá a fi ní lè kọjú mọ́ ẹni tó gbé wa wá bí ọbẹ nínú àwọn ọmọ táwọn sọ pé àwọn lọ kẹ́kọ̀ọ́ ẹ máa kóra yín jọ ẹ lọ ń ṣe group studies group studies irọ́ lọ́ba dé o ẹ̀tànjẹ́ ní bẹ lábẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé nítorí gbà lérò pẹ̀lú ilé ẹ̀kọ́ òun náà ní kóníkálukú ọ̀kẹ́kọ̀ọ́ kọ́ yanjú kí ẹ̀kọ́ rẹ̀ ọ̀yanrántí kí ẹ̀mí àti ṣe ìdíje tó nítumà kó sì wà fún akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ẹ̀mí àti ṣèdíje tó nítumà kò lè wà fáwọn ọmọ tá à ṣe group studies nítorí pé tí ìwọ bá sọ́ra rẹ lẹ̀ fúnpá àjọ máa kà á ni àìmọye nǹkan nínú tí wọ́n kọ́ yín ni ló lè fọ́ ọ́rù tó ní kà ọ sọ pé torí pé inú gúrúùpù yín ẹ̀ka débẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tẹ́sí jọ ń ṣe group studies òun tún ní study tiẹ̀ ti ń dá sí òun ti kà tayọ gbogbo bíi tẹ́yìn kàdé òun ti ṣèpalẹ̀ mọ́ yín pé òkèlè yẹn ń fọ̀n ilé ẹ̀ máa wò ó òun paasi ju gbogbo yín lọ kò sẹ́ni tí wọ́n paasi tó torí ẹ̀ nínú ẹ̀kọ́ ó yẹ kéèyàn kọ́ má ẹ̀kọ́ rẹ̀ tó bá yẹ pé kọ́ lọ fẹ́ kọ́ tó sì fẹ́ gbégbá orókè tó fẹ́ jẹ́ni tó ṣàṣeyege jù ọ̀rọ̀ pàǹjọ́ ń kàǹkó àǹjọ́ ń kàwé à ń kàǹkó àǹjọ́ ń kàtírà àmọ́ wọ́n lè bí wá ń bí wọ́n tún lè ṣèbéèrè ń bí bó ni wọ́n dà tí wọ́n bá bí ọ́ ńgbà bá bí mi ọmọ rẹ̀ fi ṣẹ̀dá kò bùkátà gbogbo rọ̀ táwọn èèyàn máa fi bàtàrà wọn jẹ́ jẹ́sùwádìí dàbí mo ṣe dà ètí máa má fọjú ta rọ́bà kàlà kọjú má tiẹ̀ kémi náà kọjú má tiẹ̀ mi ọ̀tọ̀ọ̀tọ̀ wọn bí wa ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ ládùmíṣàn tàfi wálé ẹ̀kọ́ yìí má ba tèmi jẹ́ mi náà ní ba tiẹ̀ jẹ́ sọ eléyìí pàtàkì púpọ̀. fọ́ọ̀rùsẹ̀lná ilẹ̀ ìhà rúḥànà àwa fi ẹ̀mí mímá wa àfi ránṣẹ́ sí Maryam ẹ̀mí mímá malaika jibril aleyhi salam malaika jibril oní wọn máa ń pè ní ẹ̀mí mímá yẹ bó ti ṣe wá nínú àwọn àyà alukur'an tọ́lá ẹlẹ́dàá wa tó ti pè ní ẹ̀mí mímá ẹ̀mí ìfọkànbalẹ̀ ẹ̀mí ìfọkàntán nazala bihi ruuxul amiin. على قلبك لتكون من المنذرين ẹ̀mí ìfọkànbalẹ̀ ńlọ sọ alukurani ìkàlẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ sórí ọkàn rẹ̀ kó lè bá àjọ kan nínú àǹtí ọmọ àṣekìlọ màláíkà jibril ni là ń pè ní arúhùl amin arúhùl amin tó rúhùl qudus màláíkà jibril ni torí ẹ àwọn mùsùlùmí nìkan lọ dáa mọ àwọn míì ọdá mọ tẹ bá wọ àwọn míì náà tó máa sọ pé o ṣe bàbá o ṣe ọmọ o ṣe ẹ̀mí mímọ́ kí lẹ ẹ̀mí mímọ́ irọ́ lásán wọn ọdá kàn mọ wọn ọdá kàn mọ kí ni wọn ọba dá mọ èyí wọn bá fi dá mọ wọn ti fi kọrin tán torí ẹ arúhùl ẹmí rúhùl kùdùs tánu màláíkà jibril torí ẹ màláìka jibril aran sí mariam ǹjẹ́ ń gba àwọn tí wọ́n aran màláìka sí mariam sí mariam sódà nàbí àtúnú àbíbáwò fa arsalna ilayha ruhana. فتمثل لها بشرا سويا àwọn ará ẹ̀mí mímá wa ará sí malaika jibril ọwọ́ bá mariam aleyhisselam a sì ti sọ fún yín wípé ẹni tí ọlọ́run ọba tọ́ran malaika sí tọ́wọ́ á ti ṣe ọlọ́run fún eléyìí ń kọ́ kí lápè ẹnabi àmọ́ májẹ̀mú kan ti sá lọ ńbẹ̀ nípa ti Mariam azọ pé èèyàn tó jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ anabi Adam aleyhi salam tọ́lọ̀ wọn aràn màláìkà sí ọkùnrin nínú àwọn ọmọ anabi Adam tọ́lọ̀ aràn màláìkà sí pẹ̀lú iṣẹ́ kan eléyìí tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò ti dà nábì wọn ò ní kó jíṣẹ́ ànábì nù tó bá ní kó jíṣẹ́ yẹn ó ti di kíni ìránṣẹ́ ọlọ́run gbogbo ìránṣẹ́ ọlọ́run ànábì nù láti sọ pé kullu rasulin nabi wa laysa kullu nabiyyin rasula gbogbo ìránṣẹ́ ọlọ́run ànábì nù ṣùgbọ́n kìí ṣe gbogbo ànábì ìránṣẹ́ ọlọ́run a ti rí i pé màláìka ti wá bá ta báyìí Maryam aleyhi salam Maryam tí màláìka wá bá màlẹ́kà wa jíṣẹ́ fún ni o ọlọ́run rán màlẹ́kà Jibril sí Mariam àsìkò ìgbà tí màlẹ́kà wa bá ọ wá jíṣẹ́ fún ni sẹ́ńgbà tí màlẹ́kà ti wá bá yìí tó sì wá jíṣẹ́ fún sódì ànábì àtù àbí kìí sá ànábì kìí sá ànábì nítorí pé kìí sọkùnrin torí pé kìí ṣe ọkùnrin bákan náà gbogbo ẹni tó lọ ti rán lánàbì látijọ́ títí rán àwọn ànábì sáà arúbìnrin kan tó láàrin kò sí gbogbo wọn pátá ọkùnrin ni wọn ṣé mariamu ọ̀hání jẹ́ nàmbà wán eléyìí jẹba. فتمثل لها بشرا سويا ọwọ́ awọ́ ní iwájú mariam láwòrán èèyàn tó ti pa dápé àwòrán èèyàn abara dáadáa kọ̀ wá ní abara ọwọ́ aláwòrán ẹni tá a dá pé tọ́ sẹ́wọ̀n kékeré ṣe ṣe màrúyàmù yìí nìkan náà lọ́bẹ̀rẹ̀ kèésì sọ̀n lópin sẹ́wọ̀n pé màláìkà ó máa ń bá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam màláìkà Jibril tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà ni ó máa ń wá aláwòrán èèyàn ọ̀kan rẹ̀ lẹ́ nínú àdìsí yẹn tani Abdullahi ibn Umar ibn al-khattab tó na gbá alátọ̀dọ̀ bàbá rẹ̀ umar ibn al-khattabi radiyallahu anhu táǹpé ní hadithu jibril hadithu jibril tọ́jú ọ̀sán nàbí sallallahu alayhi wa sallam lójijì shadidu bayadi thiyab shadidu sawadi sha'r. لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وآله وسلم فتسيطان النبي صلى الله عليه وسلم لججن lẹ́ni tó ṣe pé irun orí rẹ̀ dúdú kirikiri ní ti dáadáa aṣọ ara rẹ̀ funfun ó funfun lékè ní ti dáadáa kò sẹ́nu kú kò sí dọ̀tí ń bẹ̀. ààrí àmì arìnrìn àjò lára rẹ̀ kéésì sára wa sẹ́mi ọkọ yẹ kásá a rí pé arìnrìn àjò ni a sì má rí ó sì tún jókòó tí ànábì sallallahu alaihi wasallam ó forúnkún ti orúnkún ọgbà olórí ìtú wọn ni yá Muhammad tọ́ màláíkà Jibril nù alayhi salam wọ́n sì sọ fún wa nínú sunna wípé àwòrán kan wà tí màláìka jibril máa ń gbé yọ sànàbì ní gbogbo ìgbà tó bá wá bà nínú àwòrán àwọn sàhábà àwòrán tani Dihya al-Kalbi Dihya al torí rẹ̀ ń bì náà fatamassala laha basharan sawiyya màláìka yọ sí Maryam láwòrán ìyàn abara tó ṣe é pé àdàpé kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ mariam ẹrú ọlọ́ọ̀ni wọ́n fi jẹ́jẹ́ kọ́ wà ní mẹ́sálásí kọ́ máa tọ́jú mẹ́sálásí mariam kéńtì òsì kọ́ má bàa ṣẹlẹ̀ mariam ọ̀tà kété sáwọn èèyàn rẹ̀ ó fi àyè tó jẹ́ ìbùlọ̀ oòrùn lágbọn abi wà mẹ́sálásí ó fi ṣe ibi tó ń fi ṣe ibùjókòó kò tún wàá ma lórí bẹ́ẹ̀ mariam ó tún fi nǹkan kan dí gàgà ara rẹ̀ sáwọn èèyàn rẹ̀ bí kékeré ṣe pé mo sá fún yín lára lásán kẹ́ ẹ túmọ̀ bá a lè najú wò mí. àyè ibi tó wá wà ó ibẹ̀ wá ní màlẹ́kà ti yọ sí láwòrán èèyàn àti gbọ́. sọ̀rọ̀ pé mariam ní ìsìn àyè ibi tó wà yìí bá lẹ́rù ó mọ̀ mọ̀ pé màláìka kan lọ́wọ́ láwòrán èèyàn ọkùnrin kan lọ́yọ̀ sí níbi tó ń wà bẹ́ẹ̀ mọ̀ pé káwọn obìnrin bá wà máa pa jùlọ táwọn obìnrin bá lẹ́sìn ibi tí wọ́n wà wọ́n rí i pé àwọn ta kété síbi táwọn ọkùnrin wà nínú àwọn jama obìnrin àti obìnrin kan tó ń tún gbọ́n tó ń ta àwọn yòókù yọ nínú ọgbọ́n tiẹ̀ òun tún wá rọra dá wà láyè mí ọ̀tọ̀ tó tún yàtọ̀ síbi táwọn akẹgbẹ́ rẹ̀ wà ó tún wá wá bọ́ọ̀dù kan ó tún fi dí àárín rẹ̀ síbi táwọn akẹgbẹ́ rẹ̀ wà lọkùnrin kan bá yọ sí lójijì kí ló ṣe lọ́pàá gbé nì. àwọn òbí lẹ́yìn ló ṣe tọrọ tí mẹ́ta ní o. yàtọ̀ sí wọ́n tó gbádùn lọkùnrin kan yọ sí ọ lójijì ó ní yẹ́ẹ̀sì ọwọ́ mi bà á nsadede ṣedmu ṣeṣe yìí náà fi torí irú rẹ I've been expecting you for long ah ọlọmọsí alọdàrà ẹni tí máa ń bẹ̀rù ọlọ tó gbéra rẹ̀ sáńtorí tọlọ tọkùnrin kan bá yọ síbi tó wà yóò fàgbéta ni ọwọ sọ pé actually nítorí ṣẹlẹ̀ ńgbà yẹn èmi àtọkọ mi là ń sọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ ọkọ mi. òun wá wá sọ́dọ̀ mi ńgbà tó kọ́ mi tó fẹ́ jọ bí èmi àti ẹ̀ níṣẹ́ ńgbà tó súnmọ́ mi tán fi gbá mi lẹ́yìn ike very good wọ́n ti jọ fún wa ní assignment ọmọ ọdọ ọkọ rẹ lọ́kùnrin ọfọwọ́gbàwọ̀ ìyàwó ọkọ rẹ lẹ́yìn ike i'm now so happy ikú ọjọ́ fún wa ní assignment kí á lọ jẹ yó. tó fi fọwọ́ gbáyàwó ọ̀gá rẹ lẹ́yìn ọ̀gá wa ń wò wá wa ń pé ee lójú mi náà ọlọ́run ma máa ń dáhùn kí ní ọ̀daràn yìí ń dáwò lẹ́yìn mi ọ̀gá wa lé lórí nǹkan tó rí pẹ̀lú nǹkan tá a dẹ̀ ti hàn sí wa gan ni pẹ́ǹtì ń bára yín sùn tẹ̀lẹ̀ sọ́ńtò wa ń bẹ nìsín ni pé wọn náà dá nkú ẹrù ìyàwó wa tẹ̀tẹ̀ lẹ̀ bí ìgò tàdá ó ní ẹ dákun ẹ gbà mí ẹ rà mí èdì lè yí o ta ni wọ́n ó ti gbà kún ó di ọ̀ ó ní ìjì ẹ̀ máa ń dá àfọ́ngbà náà bó ṣe yà mí lẹ́nu tó nì àríkọ̀ yanúgbà náà ọlọ́yọ̀ lẹ́nu torí pé léde Yorùbá yà mí lẹ́nu ọ̀ yanu ó sì lọ́yọ̀ lẹ́nu irọ́ ti á jẹ́ irọ́ ọ̀yọ́ ọmọ mùsùlùmí ó ní nǹkan ó kó gbogbo èdè sálẹ̀nù rẹ̀ àbá ẹ̀ máa dínkù torí tó bá jọrọ làbí wí o níwájú ọkọ rẹ ẹ láyàláyà ìfọwọ́ gbọ́ lẹ́yìn pé actually uh, i'm so happy now sẹ́yìn ọkọ kankan sọ pé my dear torí pé ń bẹ̀rù bàbá wọn torí ẹ̀ ńgbà tí mariamu aleyhi salam tí màlẹ́kà yọ sí báyìí. قالت إني أعوذ بالرحمن منك ó ní mo كل ọlọ́run kúrò آه rẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn àmọ́ wọ tó gbọ́ lọ́n gbọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa lójijì kúrò lọ́ọ́ máa ṣe ọkàn dúró ń bì kàlá láǹgbá bá sọ̀kalẹ̀ oníṣàǹkó wọn á sọ̀rọ̀ tó ní mùsùlùmí ni ọ wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọ̀pọ̀lọpọ̀ àwọn gbọ́lọ́ngbọ̀ ṣẹbọ lásán ni wọn Ṣàngó kọ Ọya ni àtijọ́ tó ń sì ti ń pè Ṣàngó náà wọn pé rọ́nà lọ́ba dì dhl irọ́ lọ́ba dì irọ́ lásán. akramakumullah mọ̀ríyàmù ní kọ́ alẹ́ kọ́ yìí a'udhu birrahmani minka mọ́sáàdì ọba àjọkẹ́ ayé kúrò níbi aburú rẹ̀ à ọlọ́run bá ló máa ń gba ni o ọlọ́run ló máa ń la ni ẹni tọ́lọ́run bá sọ níbẹ̀ lábẹ́ ẹ̀sọ́ ẹni tọ́lọ́run ọba ọba sọ kọ àtìrí sọ láéláé mọ sáàtì ọlọ́run kúrò níbi aburú rẹ̀ àwọn olùmọ̀ nípa sọ ìpè Ar-Rahman tí Mariam pè báyìí wọ́n ní ẹ̀wá rírì sí mú Malaika Jibril ọmọ tí ń ṣe máa ẹ̀mí ló wọ́n dákọ̀ ọlọ́run wájú sí ẹ̀mí láti dákọ̀ yìí. kí ló tẹ̀yìn ẹ̀mẹ́yẹ òjò tó ti rọ̀ sílẹ̀ ti mú ọlọ́sọ pé innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun. kèé sẹ́nìkan lólùgbàgbọ́ òdodo yàtọ̀ sí ẹni tó ti pé tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ẹ̀wá rírì máa mọ́kàn wọn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ẹ̀wá rírì báwo nígbà tí èsì pò ń jalè ẹ̀wá rírì báwo kí ló ń ṣe. wọ́n ní dídárúkọ ọlọ́run tí mọ̀ríyàmù dárúkọ ọlọ́run màlẹ́kà Jibril ló ń gbà pẹ̀pẹ̀ ni. ẹ̀yin ọ̀rẹ́ lára rẹ̀ tó balẹ̀ padà. nǹkan tẹ̀sà kéya tọ́ba jẹ́ni tí ń payọ̀ ọlọ́run ọ̀sádìí ọlọ́run níbi aburú rẹ̀ tọ́ba jẹ́ni tí ń payọ̀ ọlọ́run má ti lu ọwọ́ tí mi máa kọ́ mi. ha ahọ́n èèyàn máa ní agbára tí a bá wà lórí òdodo èyí ò yá kílò lónìí tó bá yẹ kó rí irọ́ lọ wà wọ́n ní kí ló ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti lágbájá. obìnrin ni wọ́n pin lò ẹ́ sẹ́wárí ẹ́ ńgbàtí ẹ́ ẹ́ lásìkò yẹn ẹ́ ọ̀mọ̀rọ̀ ni tọ́ á di dàda torí pé kò lóòótọ́ ni bá lóòótọ́ ó rí méjì jẹjẹjẹjẹ mo dúró olórí ibu rẹ tó adé ọwọ́ amúlùwà rẹ fún mi ògiri èmi lọ lórí ibu àwọn kò dúró torí pé ọ wà lórí òdòdó láhàn rẹ̀ ṣe ṣe belebelebelebele? mariamu sọ bẹ́ẹ̀ kìí ṣe pé nkún tàtàkìyà tó bá pé tàkìyù lọ ń jẹ o kìí ṣe bẹ́ẹ̀ o tó ń tutù o tó bá jẹ ni tí ń payọ lọ nítorí pé nínú Ọlọ́run èèyàn yóò dínà sí ọ̀fẹ́ nínú olóbìnrin má ìwọ ti kọjá pọ kóbìnrin olóbìnrin ma àìmọye ọmọ tó ti bí nìsí lọ́nà zina wọ́n níta ló ti bí ma ìwọ náà náwọ́ tó o fẹ́ yàwó ni ó ní actually mo bí ma àmọ́ ní ti fẹ́ yàwó. ìfẹ́ mọ̀ pé lẹ́yìn ẹ̀sẹ̀ tàkìyà mọ̀sáàkì ọlọ́run kúrò níbi aburú rẹ nǹkan tàkìyà tó o bá jẹ́ni tí ń payọ̀ lọ. a ọ̀rọ̀ yìí ọba malaika jibril ọba alẹ́jà fún ìránṣẹ́ ọlọ́ọ̀ni sí mariam mariam ọ̀ma ìpọ́lọ̀ ọba lọ́rán sọ nítorí yẹ kí mariam ṣe gangan náà ló ṣe bọ́rọ̀ bá rí bá mi ẹ̀jẹ̀ á mà àmọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ọkùnrin lọ́wọ́ aká mi má mo sì aburú rẹ̀ mọlẹ́kà jibril dáhùn kọ́ọ̀lù ìnàmà àná rọ́sọ́ọ̀lù rọ̀bìkì ó ní èmi ẹ̀ ṣe èèyàn èmi ẹ̀ ṣe èèyàn tó fi wá máa bẹ̀rù wípé aburú lè ṣẹlẹ̀ èmi ẹ̀ ṣe èèyàn dípò kó máa rò pé mo wá mú ọ fi tipá torí kí ni ó bá tọkùnrin ọlọ́kùnrin báyọ sóbìnrin olóbìnrin níbi tójú kan ti wọn tójú ọlọ́ọ̀lọ́ aburú ló máa ń sábà ṣẹlẹ̀ ní tí wọ́n ń rò kọ́ ní bẹ ìrántí ọlọ́run lèmi jẹ́ sí ọ. lè ahabẹ̀lẹ̀ kí ọ̀gọ́lẹ̀ mẹ́nzẹ̀kìyà mo wá bọ̀ ni láti fún ọ ní ọmọ tó dáa ọmọ tó má ọmọ tó ń tọ́ka síbi là nàbì Ìsá alayhi salam ọ̀dà bóòlù ló ṣe fún mi lọ́mọ wọ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀ mi sọlọ́ọ̀. àmọ́ lọ́n mi sí ọ bó sì wá fún mi lọ́mọ ìwé sèèyàn sábà pé wọ́n lọ́kọ mi ọkùnrin kan sì bá mi lò sábà pé mi náà lọ gbóyún ẹyẹ wọ́n wá ló fún mi lọ́mọ kò wá ń ròyìn ọmọ ọmọ tó mọ ọmọ tó dáa. قالت أن يكون لي غلام ó ní dákun dákun ní ní wàlẹ́m yẹ́msẹ̀sìnì bẹ́ṣọ́ nígbà tọkùnrin kan abara kan kò fọwọ́ kàn mí ọkùnrin ọ̀bá mi lò ọ̀nà wo mo fi wá fẹ́ bí ma ìwọ ọlọ́kọ oyún la rí tí ọ̀gá jògbò lọ nínú rẹ gbọ́dọ̀ ti rí i ọwọ́ alẹ́ ṣe ń bi mí léèrè béèrè kí béèrè ṣé béèrè kí béèrè lélẹ́yìn ìwọ náà ṣe lóyún kóyún oyún kóyún ló bí ìbéèrè kí béèrè tí wọ́n ń pè ní béèrè kí béèrè létí rẹ̀ ọkùnrin kan fọwọ́ kàn mí ó túmọ̀ sí pé Mariam ẹni rere ni ẹni tó máa ni kìí salágbèrè kìí salágbèrè bìnrin obìnrin dáadáa ni Mariam ọ̀nà dàtí ń fi bímọ nígbà tó ṣe é pé èmi ọ̀lọ́kọ ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ní kò lè yé yín ọ̀nà tó yín gbàdénú mi tó ń ta ìlọ́kọ̀ à àfikún ọwẹ́lòmí ìtàjẹ́ ní ti gbogbo ayé ti mà ní pé èèyàn ò lè lóyún láì jẹ́ pọ́kùnrin ọba súnmọ́ ọlọ́nà halal kan ti súnmọ́ ní haram rẹ̀ zina wọlẹm akóbọrìyà ọkùnrin kan tọjọ kọ mi ńlọkọ kọ fọwọ́ kàn mí èmi èsì ìsalágbèrè ní èsì panṣágà. àwọn náà ti mọ̀ látàyè ìjọhún wípé ọkọ làání làáfi lóyún ẹ ń bá lóyún tí ọlọkọ kíláwì á sọ pé ó ti lóyún ẹyẹ á kó ti ṣe àṣemáṣe tọ èmi èso ń zìnà lọ́gbọ́n o àwọn obìnrin rere ni wọ́n ń bá wa sọ̀rọ̀ o ọwọ́ ni kí ni bẹ́ẹ̀nbẹ́ kí ni wọ́n ń gba lé ọkọ làwọn náà ń gbà à èyí ń gbàgbà kú àwọn tó wà lé ọkọ gbà ń tọ́ da kó tètè ronú tó bá fi lè lọ kú lórí eléyìí ọ̀kẹ́ràn nítorí pé zina tó ń ṣeun bọba ti asakuro láti ti ó sì máa bẹ tàkẹ́l mẹ́ṣíà ńgbà tó o bá ti di ààrẹ láyé ń bì gẹ́gẹ́ bí àdéhìí ọ̀rùbáàdà ibn Samit radiyallahu anhu bó ti èmi ń ṣàgbèrè ń ṣalágbèrè iye ṣe panṣágàbì ni ọ̀nà ìdá tí wọ́n fi wá bímọ dákun ẹ̀ wọ́rọ̀ mi sọ. qala kadhalika qala rabbuk ó ní bí mo ti ṣe wí yìí lolúwa ẹlẹ́dàá rẹ̀ sọ màlẹ́kẹ̀ parọ́ màlẹ́kẹ̀ wáwàwí màlẹ́kẹ̀ sọ àhesọ bólúwa ẹlẹ́dàá ti ṣe sọ làwọn máa sọ wọ́n fi kún edin kù. So huwa alayya hayyin àti fún ọlọ́mọ láì lọ́kọ ọlọ́ọ̀ni ń tọ́ rọrùn fún mi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwa tí bàbá wa àti ìyá wa tí wọ́n pàdé tá a tara rẹ̀ máa bẹ ó náà ń tọ́ rọrùn kí ni bàbá fún màmá la jẹ́ àìmọye òjò tó ti rọ̀ sílẹ̀ ti mú bọ́lọ̀ ń bá wa fẹ́ dáàyàn tọ́fẹ́ dáàyàn láì sí bàbá láì sí ìyá ọlọ́run ọ̀dà kẹ́bí ó ti dá bàbá ńlá wa Ádámù aleyhi salam bọ́lá tó fẹ́ dáàyàn látara ọkùnrin láì sóbìnrin ọlọ́run ọ̀dà kẹ́bí dá ìyá ńlá wa Hawa aleyhi salam látara bàbá ńlá wa kò tọ́lọ̀ ń bá tún fẹ́ dáyàn lára akọ àti abo dídá lọ́lọ́run ọ̀dà kẹ́ bó ṣe dá gbogbo àwọn èèyàn yòókù ó ní ká jáde láti ara akọ àti abo abàrọ̀ ọlọ́run ọba ni tọ́lọ̀ ń bá wá dáyàn láti ara abo láì sákọ kí ni nǹkan tó wá jẹ́ nǹkan tí a lè fi wá sí torí rẹ̀ máa sọ pé ẹ̀ ń bá ti wá láti ara abo láì sákọ ó lè yí padà kọ́ dọ́lọ́run níbo ń bẹ́ẹ̀. ńgbà tẹni tí wọ́n dá tí ò kọ tí ò sábò tó ń ọ̀dọ́lọ̀ wọ́n sì dẹ́nìkan látara akọ láì sábò akọ tí dá látara rẹ̀ ńbọ lólóyún sí ìbọ́lọ̀ mú nǹkan kan lára rẹ lóní kó di ìyá ńlá o torí pé ti wá dá tó yanilẹ́nu jù kọ́ yanilẹ́nu jù Isa كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون àpèjúwe anabi Isa lọ́dọ̀ Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí àpèjúwe baba ńlá wa Adam aleyhi salam ni eléyìí látàrí ìpè lásán láti dá a sì ní kó déyàn lọ́ba déyàn eléyìí adáhùn látara obìnrin a ní kó déyàn ó sì déyàn bá ṣíkè nọ́mbà kínní. Hawa ò náà ń kọ́ tí ọ̀ya ni lẹ́nu àwa wí tán àwa pé Jésù dọ́lọ̀ Jésù ta ni anabi isa tọ́lọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ fún àìkọ́ dọ́lọ̀ àmọ́ ibi tá a ti rí jésù tó dọ́lọ̀ ẹnìkan ti ẹ̀kọ́ sórí social media ọlọ́lọ́run èsì èèyàn èèyàn ní jésù ó túmọ̀ sí pé jésù èsè ọlọ́run eléyìí wọ́n ń pè ní mu'adalatun aqliya títò nǹkan nínú ọpọlọ tó ṣe déédéé ọlọ́run èsì èèyàn èèyàn sì ni jésù rìsọ́ọ̀tì ni pé kí ni a jẹ́ pé jésù kìí ṣe ọlọ adúpẹ́ ọlọ́ọ̀ni ń tọrọ ọrùn fún mi ni o innama amruna innama amru innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun innama amruhu. إذا أراد شيئا أن يقول له كن فيكون أسي الله فنقبون تلهم بافكو سيكوتي ما سينا ولنجعله آية للناس أتبه لا ترى وبني لا يسوقني كل با جامي فاوين أمي تيو غورينيو في وانا ọlọ́run bá ní agbára ẹ mọ̀ kí látara ànábì ìsanisọ ọlọ́run lọ́mọ iye gbẹ̀lẹ́gbẹ̀ tí wọ́n wọ̀ náà tọ́lọ́n fẹ́ kún ọ wọ̀ náà bẹ́ẹ̀. قال عمر الصفون جاءوا عند القيامة أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسي إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن يعبد الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم mi àwọn máa ń tí wọ́n dánwò lẹ́yìn ntí mo sọ fún wọn náà ní ẹsìn ọlọ olúwa mi olúwa yín èmi ọsọ fẹnìkan kó mèmí àti ìyá mi lọlọrun tí wọn máa sìn lẹ́yìn ọlọ lọ ń gbọ́ yẹn o lọ ń gbọ́ yẹn bìkọ́sọ́ bá ti jọ yẹn àyè àti kábàámọ̀ òsì pé wáá wọn ò sì sọ fún wa ọgbọ́ gbogbo bí tọ́ba ti gbọ́rọ̀ yìí láyé kọ́ ọ máa rántí wípé anabi isa ìsọlọ kì í sọmọ ọlọ kì í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fọlọ kìí sì ṣe mẹ́ta lọ́kàn lọ́n kọ́ lọ sọ ara rẹ pẹ̀lú ìsọkúsọ tó lè mú kí sọ́mọ̀ yàbò wa alákòóbá tí èyí sálámù. ilé ìbáyé wa ọlọ́run ọba fẹ́ ṣe lámì fáwọn èèyàn àmì táwọn kan fi lékún ní imani àmì táwọn kan fi di kèfèrí tí wọ́n wọ̀ náà wàláhì gbogbo ẹ̀ lọ́sẹ̀ ẹ̀rí pàwọn àmì ń yà wá lẹ́nu ọ̀nà tọ́lọ̀ ń gbà dá anabi isa aleyhi salam à ń sì fi ń lékún ní imáni àti ń wo àwọn àpèjúwe míì ńtọ́jọra wọn là á fi wéra wọn a mú àpèjúwe ádámù aleyhi sàlámù wa a tún mú àpèjúwe ìyá ńlá wa hawa aleyhi sàlámù a tún mú wa torí pé nǹkan tó bá jọ nǹkan là á fi wé nǹkan ìgbà táwọn kan táwọn ni no what a miraculous way of creation eléyìí ga pípọ̀ díàpọ̀ ó dọ̀lọ́ àwọn kan ni no ọmọ lọ àwọn kan ní no mẹ́ta lọ́kàn lọ gbogbo ẹ̀ kófóró wà kófóró wà kófóró iṣẹ́ kèfèrí gbogbo ẹ̀ tẹ ẹ bá wá kò ní dọ̀la sọ fẹ́ni tó ti sì náà wàhálà yọ̀ọ́ dàbí gba tẹ́ ń pamí ságbọ̀n ni wa man lam yaj'alillahu lahu nuran fama lahu min nur gbogbo ẹni tọ́lọ́ ọba ti ka ara rẹ̀ fún ní ìmálẹ̀ kò síbi tó ti lè rí ìmálẹ̀ adúpẹ́ fọlọ́ tọ́lọ́ ọba òṣù àwa lọ́nà wa rahmatan minna á sì tún dá ànábì Ìsá kó máa jẹ́kẹ̀ látọ̀dọ̀ àwọ̀ ọlọ́run ìkẹ́ fún ìyá rẹ̀ torí ìyá yóò ní bí màmí ọmọ yìí kan ṣoṣo ní òbí wa rahmatan ìkẹ́ fáwọn ẹni bá tẹ̀lé torí pé àwọn náà máa gbọ́ ọ̀rọ̀ dáadáa lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ téèyàn tẹ̀lé téèyàn fi sórí rẹ̀ ìkẹ́ fáwọn ẹni tí ó dé lẹ́yìn rẹ̀ nítorí pé ànábì tó ti sọ àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn tí ń bọ̀ wípé wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmed torí ànábì Ìsá gbogbo tọ́lọ̀ sọ ń parẹ́ náà lọ́sẹ̀ wa kana amran maqdiya ọ̀rọ̀ yìí àti ìdájọ́ rẹ̀ pé yọ̀ọ̀sẹ̀ yọ̀ọ̀sẹ̀ náà ṣé màláíkà Jibril ló àbọ́lọ̀ ní fún ànábì ní ròbẹ̀ ọ̀rọ̀ oríṣi méjèèjì àwọn olùmọ̀sọ. ṣé màláíkà Jibril ní ń sọ fún Mariam pé à yọ̀ọ̀sẹ̀ o ọlọ́run ti kọ́ yọ̀ọ̀sẹ̀ náà ọba àṣà lọ síwájú kọ́ sá lọ sẹ́yìn yọ̀ọ̀sẹ̀ náà. tọ́ àbí ọlọ́run ní sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé à ọ̀rọ̀ pàdé Ànábì Ìsá láìsí bàbá ọ̀rọ̀ tó ti sẹ́ni ọ̀rọ̀ tó ti sẹ́ni torí ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lódodo gẹ́gẹ́ bọ́lá ọ̀bẹ ẹlẹ́dàá ti ṣe fẹ́ kọ́ sẹ́ni bóòlù tí wọ́n á lóyún àlàyé rẹ̀ ń bọ̀ ní ìjókòó àmì wọ́n sọ pé malaika Jibril aleyhi salam ó fi atẹ́gùn sí apá ẹ̀wù Mariam atẹ́gùn yẹn lọ́lọ́ doyún anabi Isa aleyhi salam torí Mariam títí láéláé ọ̀sọ́ abẹ́rẹ́ wa Mariam abinata Imran allati ahsanat farjaha ìròyìn tiẹ̀ tó ga jù ọmọ Imran tó sọ abẹ́ rẹ̀ tó sọ abẹ́ rẹ̀ ọkùnrin kan ò dé abẹ́ rẹ̀ rí ọkùnrin kan ò dé abẹ́ rẹ̀ rí títí tó fi kú anabi sallallahu alaihi wasallam ni ọjà balẹ̀ rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ọba ẹlẹ́dàá tó bá fẹ́ ṣe nǹkan yìí máa ṣe ni o nínú àwọn àyàtà ká yìí. àtìríkì ọlọ́run ọba ẹlẹ́dàá òun náà ní bá wa sọrọ nínú alukur'an òdodo sí lọrọ ọlọ́run ọrọ ọlọ́run lè jẹ nǹkan bí ìbá sọ gbogbo àwọn olùgbàgbọ́ òdodo bá ti wọn máa kọ́ máa yọ àwa náà kúrò níbẹ̀ a ti tún rí nínú àwọn àyà yìí kí ọlọ́run ọba ẹlẹ́dàá a máa ẹni tó bá fẹ́ nínú àwọn rẹ̀ ìbá àjọbìnrin gẹ́gẹ́ bó ṣe sàpọ́nlé Mariam aleyhi àìsàn Mariam ẹ̀kọ́ tá a rí kọ́ lára rẹ̀ náà ní pé ọ̀tá kété táwọn ẹni tí wọ́n jọ wà nù mọ́ṣáláṣí ó lè jẹ́ pé nǹkan kan lọ́fà ọlọ́run ọba fún wa gbàtọ́lọ́run ti sọ fún wa àbùkátà ká máa wa wàyí ńlá àbá bákan náà a tún wá rí pé kọ̀tàkété lásán ó tún fi nǹkan kan dé gàga ọ̀dọ́ rẹ̀ síbi táwọn wà ṣé ń tó wá ta kété tó jẹ́ pé agbọn abùlà lọ́lọ́ kìí sagbọn abùwọ̀ kìí sagbọn àríwá kìí sagbọn gúúsù ó túmọ̀ sí pé ìbùlà ọmọ Israẹli wọ́n ní lọ́fà ló fi jẹ́ ọmọ Israẹli ìbùlà ni wọ́n gbé sí wọ́n ní torí pé àwa sì ti rí lónìí pé àwọn ẹni tí wọ́n láwọn ń tẹ̀lé sìn wọn wọn ò ní kíbílà tí wọ́n bá jókòó gan lè jọ́sìn wọn wọ́n máa kọjú síra wọn ni get together torí ẹ̀ àwọn mùsùlùmí nìkan ló ní kíbílà qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli kíbílà bákan náà atúnrí nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú áyà wọn náà ní pé màláìkà ó máa ń wá láwòrán tó bá wù ṣùgbọ́n màláìkà kì í wá lórí àwòrán tí ọ̀dà gbogbo màláìkà lè yára rẹ̀ lórí àwòrán tó bá fẹ́ àmọ́ gbogbo àwòrán tí màláìkà yára rẹ̀ yọ jẹ́ àwòrán tó dáa àwọn àǹjànú ní máa yára wọn láwòrán tí ọ̀dà àlùjànú lè wá láwòrán ejò ó lè wá láwòrán àkekèé ó lè wá láwòrán ajá ajá dúdú ó lè wá láwòrán ẹlẹ́dẹ̀ àmọ́ màláìkà orí àwọn àwòrán tó da tó da làwọn máa wá a sì tún rí wípé nínú ẹ̀kọ́ eléyìí tó yẹ kóbìnrin mùsùlùmí kó mú má ìwà rẹ̀ òun náà nípa ọ̀gbọ́dọ̀ gbà kọkùnrin ọlọ́kùnrin ọkàn jálù ọ níbi tó wà ọ̀gbọ́dọ̀ gbà kọ́ jálù ọ jálù ọ lásán kọ́ ọ̀gbọ́dọ̀ gbà ambọ̀sibọ́sì ọkọ̀ ọkàn la gbogbo ekun rẹ kọ́ràn pé kíni kí ló ń wá abọ́fẹ́ sórí bú ẹ̀rọ bà gbogbo lórí ibú náà bákan náà àríkè nínú àwọn gbólóhùn tó yẹ kí mùsùlùmí ọmọ sọ nígbà tí irú nǹkan tí ò lérò bá ṣẹlẹ̀ sí a'udhu billah ọ̀yẹ̀ kọ́ wọ abẹ a'udhu birrahmani mink mo sáàdì olúwa ọba àjọkẹ́ ayé kúrò níbi aburú rẹ̀ kó o sì tún pé tí ó jẹ kí ẹni tó ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí ìgbà tí fóòmù bọ́ ní omi in kunta taqiya tó bá jẹ́ni tí ń bẹ̀rù Ọlọ́run sẹ́mi kí ti máa ń bẹ̀rù Ọlọ́run ara rẹ̀ ó tutù ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ so eléyìí jẹ́ báwọn àmọ́ tó bá sọ fún yín pé tó bá bí aláya rẹ̀ dá súnmọ́ bí yóò sọ fún ọ pé bí aláya òun dá wọ́n sọ pé a'udhu birrahmani minka in kunta taqiyya mo sáàdì ọlọ́run ọba àjọkẹ́ ayé kúrò níbi aburú rẹ̀ tó bá jẹ́ ni ti ń páyọ̀ lọ ìwọ náà tó yọ sóbìnrin olóbìnrin tó bá jẹ́ pọ̀ yọ sí nítorí pé fámìlì rẹ̀ lọ jẹ́ ọ gbọ́dọ̀ yọ lọ́nà tí ó fi wá máa wọ pé ó ń bàjẹ́ bọ̀ dáhùn lọ́nà tí ó fi ma mọ̀ pé ẹni tó ń bá ríru rẹ̀ ọkùnrin yẹ balẹ̀ lọ́jẹ́ bí kò yọ pẹ̀lú àbúrò rẹ̀ kò yọ pẹ̀lú ẹ̀gbọ́n tó ti dáàmú gbọ́nà sàlàyé pé èmi tó rí yìí báyìí èmi ni ẹ̀gbọ́n bàbá bó lẹsẹ jẹgbọn bàbá ńgbọdádì baba kan wá wọn lẹgbọn yín làwọn kí ló kọ àwọn wọn ló kọ àwọn ní Ibrahim ẹ̀gbọ́n mi ni wọn bọ wọn gbé wọn láwọn gbé Potoskum àwọn náà so àwọn ọkọ ìjọsìn ló ti di pé mo surprise rẹ surprise ìgbà kí n fi láyé so torí di eléyìí túmọ̀ sí wípé wọ́n lè fún yàn nírò nípa pé nǹkan kan síyàn ìró látọ̀dọ̀ ní nǹkan téèyàn rò pé síyàn tó bá yẹ pé lódodo látọ̀dọ̀ ọlọ́ọ̀ni ròyìn ti wá má méjì nípa rẹ̀ yọ ọ̀sẹ̀ náà ni torí pé nǹkan kan kò dọ́lọ̀ ńlá gara rí tọ́lọ̀ ń bá fẹ́ kí nǹkan kan ṣẹ yọ sọ pé kọ́ ṣẹ kó sì máa ṣẹ ni ṣùgbọ́n èmi pẹ̀lú rẹ̀ ta ló fẹ́ fún arú ta ló fẹ́ fún arú ròyìn má báyìí lónìí kò sí o kálukó ṣe mẹ́dọ́ onídìí kọlọ bá àfa kan kọ aṣọ pé fún mi ròdùnú bàbá ìní ròdùnú kan ti ń fọdún pé tó ọba sí náà tó sì kú lórí Islam mọ́ràn kan kó wà lìjẹ́ náà inṣàlá. mo rò pé yé aha àmọ́ pé a bàbá ẹ sọ fún mi sọ èmi gan ọmọ nọmba tí mo mú so nínú Islam àwa ọma ọlọ́ọ̀nì kan lọ́mà eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọlọ́ọ̀nì lẹ́dọ̀ akọ́ gba ìjọsìn wa sí wa lọ́wọ́ ọlọ́ọ̀nì lẹ́dọ̀ ṣáájú ká tó sùn torí àti sànàbẹ wa muhammed sallallahu alayhi wa sallam tóní la siyama liman lam yubayyit an-niyyata min al-layl gbogbo ẹni tí ó bá ti fòru dàníyà ṣáájú kílò tó má kò ní siyam ọlọ́run kó ṣe siyam wa láti ẹ̀wọ́ gbà subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.